هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة ميوني ọjọ́ في جنون oṣù ẹ̀jẹ̀. ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìlélẹ́ ogójì ìjọ lálọ́sọ̀tọ̀lá. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. dúpẹ́ láàánú ọlọ́run ọba subhanahu wa ta'ala láti máa tẹ̀síwájú ní kitab al-adab al-mufrad ìmọ̀ mi ìfọ̀kànlẹ̀ ìfọ̀kànlẹ̀ ẹnu ọ̀nà àbáwọlé sí àwọlé sí ní ẹ̀rọ ọ̀nà ìbáwó àìmọ̀ àárín ojú ọ̀nà tí ń sọ nípa ìdókòrò àìmọ̀ àárín ọjọ́ jámù fún mìíràn olórí àlọ́jọ́ fún mìíràn yàní mí náà sàárì ìdílkọ́ọ̀lù kéèyàn lu kóró kọ́ máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ nínú àwọn àfa onílùmọ̀ tí wọ́n ti káyìdì wọ́n ní sẹ́rí tààrí o láwù wajhan wọ́n ní ojú méjì bíi sídìkì wọn kẹ́sìbí ojú òtítọ́ ń bẹ ojú rọ́ ń bẹ. أو باطن وظاهر حديث هذا يقول من به يتم به ìwọ̀n ti ń jẹ́ tààrífù nìyẹn. àdìsí aláwọ̀kọ́ tí a máa wò ní ẹlọ́dà àbáwọlé yìí òun ni àdìsí ọgọ́rùn-ún mẹ́jọ àti mẹ́tàléní ọgọ́rin eight eighty three. حدثنا آدم حدثنا آدم قال حدثنا شعبة عن ثابت عن عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم في مريض له فحلل حالي وقال النبي صلى الله عليه وسلم أثبت لا أن تتقوا ويهب بالقوارير قال حديثي ومن آدم حدثناه حديثي هو قال شعبة قال هذا ثابت البناني لا تدع أنس مالك رضي الله تعالى عنه wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam fi masiri ńlá níbi ìrìn àjò rẹ̀ kan tó ṣe. fàhádà ìhádì ẹni tí máa ń fa nǹkan ẹ̀dùn pẹ̀lú ohùn pẹ̀lú orin ọwọ́ abẹ́rẹ́ sí ní fa àwọn nǹkan ọ̀gùn yẹn yàrá ní kankan ẹni pé tí bá ti ń kọrin yẹn àwọn ràkúnmí yẹn ó lè máa rin àrìn yá níbi irin wọn yẹn. bẹ́ẹ̀ dẹ̀ nínú àwọn ẹni tí wọ́n gbé lórí ìrìn yẹn obìnrin bẹ́ẹ̀ wọ́n dẹ̀ yé wa yí pé bọ́kùnrin bá ṣe gírígírí obìnrin ò lè ṣe gírígírí ọ̀rọ̀ ọ̀rùn fáwọn obìnrin kan ṣe gírígírí wọn la nabi sallallahu alayhi wa alihi wa sallam ni wọn sọ wípé ọrùfọ ya anjasatu wáyé hakabil kọwari yẹrẹ anjasa anjasa yìí ọlọ ọmọ ethiopia ni wọn a máa pe ìnagijẹ rẹ ní abamaria òun ni wọn fi ṣáájú rà fún mi ẹ bí káwọn èrò tí wọn bá ń bọ̀ láti kútọọlù wọn lọ kẹrù ẹnì gbọkọtọ bá bọ wájú yẹn òun lọ ga òun ní fún ọ lọ pé ah, o ṣerú ajá kàkàgbé ọmọ Ethiopia yìí ìsọwọ́ kó àwọn èèyàn sáré yẹn ti lé koko jù wọn làwọn sọ sálá ló ti wá sọ fún pé kó ṣe pẹ̀lẹ́ o pé ọrùkọ́k ya anjasa tu rẹ anjasa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọn sọ anjasa yẹn ohun ẹ gan ohun dùn tó lè fi fa ìyẹn ni pé tí fi fa àwọn èrò tí ń bọ̀ lẹ́yìn wọn ní ajá wípé òjijì Ọlọ́run tún kọ kí àwọn obìnrin máa gbọ́ ohun aró rẹ̀ yẹn ohun tó yẹn tọ́lọ́hùn yẹn máa ń jẹ́ kí máa ń jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn yí padà. àwọn ìfọlá wa sọ fún pé àti kíní àti kejì náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o rẹ á jẹsà má gba àwọn èèyàn sáré má gbé wọn lẹ́mìí gbóná o. wáìhàk bíi kọ́wárí rò wáìhàk wọn ni wọn máa ń wí gbóná wáìhàk yẹn ẹni tó bá kó sínú ìparun láti lè fi jájú mẹ́niyẹn níbi òun tó fẹ́ kó sí ìparun ni o wáyé hajj yẹn ni pé má fa ìparun lẹ́sẹ̀ o bẹ́ẹ̀lì kan wà á rí o pẹ̀lú àwọn gíláàsì àwọn obìnrin ní gíláàsì sílọ́fà nítorí pé wọ́n lẹ ní agbára àwọn sọ̀sọ́lọ́wọ́ àti wọ́n jọ ìgò torí ìgò náà kì í pẹ́ tí máa fi ń ṣe kí ni o tí máa fi ń fọ́ bẹ́ẹ̀ látò ti máa gbọ́ hadith tá a ti mọ̀ tẹ́lẹ̀ yẹn náà yéé dé àníṣe àrífúkú láàyè kónú fìṣẹ́ ńlá zàánà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní sínú kankan àti kọ́kọ́ sọ̀ba bó ti jáde dé ìwára pàpà ò ní sínú kankan àti kókó lẹ́yìn fìbà. hadithi tabanika woro àgbọ́yé òní amani mbẹ àgbọ́yé àkọ́kọ́ amari hadi yorùsùn sallallahu alayhi wa sallam ìlànà tí a ń sọ̀sọ́ lá ló fi ń bọ̀ wa tó fi ń kọ́ wa ìṣàánú rẹ̀ ìsáyè pé tá a bá tiẹ̀ fẹ́ rìn jẹ́ kó báyà gba afẹ́ wa mọ́tò ni afẹ́ gọ̀ kadà ni ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o níbi nǹkan ẹ̀gbọ́n wa. nítorí pé àlejò ràkùnrin tọ́bẹ̀ gbọ́ ohun tó dùn tó láìkẹ̀ tó hùn yẹn gorogo á sọ̀rọ̀ àti fìlímọ́sì á níbi irin rẹ̀. وهذا يكون صعب التعلي والإزعاج للراجل سيرا كل بعد تسارج أقص كابين تقول kódà ìbẹ̀rù lè bọ́ sẹ́mi àwọn obìnrin àwọn lè ṣubú lórí àkúnmí yẹn kí wọ́n padà di pé obìnrin ó kù. bákan náà ìyẹn ni pé tọkùnrin bá lẹ́mìí àti pé kò lórí àkúnmí obìnrin lè má lè lẹ́mìí rẹ̀ mọ́ kí àkúnmí bá ti sáré jù. àgbẹ̀rẹ̀ kejì tá a tún máa bá nínú hadith yẹn òun náà ní ife àsọ́sẹ̀tọ́ ìyẹn lè máa kọrin àdídùn tó ń rẹ dùn tí èso ní sọkúsọ àti pé yẹn sì lè jọ travel tóbìnrin ẹ̀rí bákan náà nínú àgbẹ̀rẹ̀ tá a bá nínú hadith yìí a máa rí i pé ó yẹ kí àwọn obìnrin máa jìnnà sọkùnrin káwọn obìnrin sì máa máa gbọ́rọ̀ àwọn ọkùnrin wọ́n wà ní jìnnàjìnnà láti lè fọkàn balẹ̀ sí wàhálà tó lè ti bẹ̀ yọ àti wọ́n má di pé àwọn obìnrin ẹ̀mí wọn fẹ́ máa fi sí ọkùnrin yẹn. hadithi mi tó tún wà lábẹ́ báàbù eh, ìlú koro tí a sọ yìí ká má máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n bá ń sọ sálá nǹkan la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ mẹ́rin náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o wọ́n máa ti kún ẹ̀ o ti pẹ̀lẹ́ o ti pẹ̀lẹ́ o pẹ̀lú ohun dúdú rẹ̀ yìí o ìpẹ̀lẹ́ o pẹ̀lú àwọn obìnrin o pẹ̀lú àwọn obìnrin o sọ pẹ̀lú àwọn obìnrin má gbé wọn sáré má gbẹ̀mí wọn sáré o. hadith mi lábẹ́ báàbù yìí tó jẹ́ ọ̀rọ̀ ìlú koro náà pé ká má la ọ̀rọ̀ mọ́lẹ̀. wọ́n ní haddathana alḥasan ibn umar. حدثنا الحسن بن عمر قال أبي حدثنا ابن عمر أن عمر أن عمر فيما أرى شاق على البدر أنه قال حد المرء من الكذب أن يحدث بكل ما قال وفيما أرى قال قال عمر أما في معانيه ما مسلم الكذب من الكذب قال على الحسن بن عمر hasan bin umar hadathana ó fi àdéhùn yìí bá wa sọ̀rọ̀ wọn ni mu'tamiru sọ pé qala àdù bàbá mi sọ fún mi pé hadathana bin umar wọn abdullahi bin umar hadathana wọn wí àdéhùn yìí fún wa wọn látọ̀dọ̀ umar ní fi máa àrà nínú nǹkan tí mò ń rí ni wípé ṣàkíyà àbí bàbá mi ṣe iyèméjì lórí ife anahu kọ́ọ́n lórí bó ti ń sọ ife hasiba mori in minel kẹ́sì ó ti tó fọ́mọ nìyẹn kó fi má parọ́ ó ti tó fọ́mọ nìyẹn nínú rọ́ kásọpọ̀ parọ́ ni àníyó hadifa bikulli mọ sẹ́mìà kọ́ máa sọ ogun tó bá gbọ́ ẹ̀wọ̀n bíi kíni ẹ̀ka gbogbo tó ń bá gbọ́ nísẹ̀yìn lòun dẹ̀sí máa sọ ó sọ wàá sọ̀tọ̀ kú sọ torí wọ́n ń pa yéye nínú rọ́ nísẹ̀yìn gbogbo ohun tí ọ̀sẹ̀lẹ̀ báyìí wọ́n lọ pé ń ṣẹlẹ̀ ni ẹ̀lẹ́ wọ́n lè ń sojú òun pètètè báyìí ni ìrọ́pọ̀ ìrọ́pọ̀ sọ̀rọ̀ ẹ̀ tó fi ogun tó bá gbọ́ báyìí sọ̀rọ̀ náà ní wí láyé rẹ̀ wọ́n ti tó ká kó ń dọ̀hún lọ́pàrọ̀ nígbà tó ṣe yí pé àwọn ẹni tá a lè pè lẹ́ni eré nínú àwọn mùsùlùmí wọ́n ń parọ́ bó wàá ní kèfèrí òsè ní parọ́ láwùjọ wa mí báyìí ṣèkè ogun tá a bá gbọ́ nùròyìn náà káàfin máa wí omi lè jẹ́rọ́ ó dò lè tẹ̀lé lẹ́yìn kùlé rẹ̀ kẹ̀kẹ́ tí wọ́n bá ti báyìí wáyé ìwọ́n ti máa gbé ìtàbáwọn ní sẹ́ẹ̀tì wádìí ìdí ní dáadáa wọ́n lè lẹ́nìkan kú wọ́n lè lẹ́nìkan báyẹn wọ́n ní tọ́ba lẹ́yìn kẹfà yìí kódà àwọn ọdẹ tó gé ta tó gé apá bá ìrọ́sì ìrọ́pọ̀ ẹ̀wọ̀n sẹ́yìn ní ìsìn tọ́ba sùn ẹ máa ní mọ́lódì sẹlẹ̀ lọ́ní àdúgbò báyìí ni ọ̀yà máa tó ń bẹ̀. onírú kẹ̀kẹ́ tọ́ka sí irọ́ burúkú gbà irọ́ soko sí o tó lè sọ yẹn di irọ́ pààrọ̀ yìí oníkóyè fún gbogbo tí yẹn bá gbọ́ kí yẹn máa sọ. yẹn gbọ́dọ̀ jọ ẹ̀rí pé ọlọ́run bá subhanahu wa ta'ala inú ẹ̀kọ́ owó iyebíye tó wà ní sọ́ọ̀tù ìjọ́rọ̀ ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ayé alẹ́bí náà بنبأ وتبينوا أي وتثبتوا هي اللي كانوا واقفين ركن ثم ركن واقفين وتبينوا ẹwà ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ yẹn o kó tó di pé máa tẹ̀ ká à ń tún ṣíbù kọ́mọ́n ní jahana kọ́mọ́ ajá fi pé tí ò ṣe tí ò wà bàjẹ́ lẹ́màá lọ fi ẹnu àbùkù kan ọtún sì ní kó wà láàmú ọ̀fà àlùtún nàìjíríà kẹ́ máa padà sábàámọ̀ lórí ohun wọ́n máa bẹ̀rẹ̀ lórí ìgbésí àà àníwọ̀n tó ṣẹlẹ̀ làwa ń sọ fún ọ yẹn wàhálà ìrọ̀lẹ́ ni tẹ́ ẹ bá padà wá ti títí láì wọ́n ní ọba gbé pé ẹni mọ gbọ́ lọ́dọ̀ rẹ̀ síkọ̀ ní onímọ̀ pé rán ni kì í ti síkọ̀ torí bẹ́ẹ̀ ká sọ́ra wọ́n sọ sọ́lá lórí tó fọ́ ọmọ nìyẹn pé ká pè lọ́pàrọ̀ àníyàn hadisa ìkólé máa sẹ́mìà wọ́n ní Abdullahi ibùdó ló ti sọ̀rọ̀ yẹn wọ́n lọ́wọ́ ìpèké yẹn máa sọ gbogbo tó bá gbọ́ òfin pé hadithi sọ́ha máa kó o fà wọ́n lọ gbé bá ọmọrù ni akẹ́ máa ń gbọ́ tó máa ń lọ́wọ́ àánú hadithi yẹn. afa nínú ohun tó ń rí ni wípé ọmọrù ni amma fílmà àárín máa yẹ kílì mìnàlì kẹ́sì. nínú ká máa lukoro ká máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ ìyẹn náà ti tó fún ìyẹn ju kéèyàn parọ́ mi lọ. ọba ńlá mọ́lẹ̀ yẹn yẹn wọn kàn fi kó lukoro wí àkíní sáwọn èèyàn tí wọ́n máa ṣerú nǹkan báyìí tó fi kóró wí nǹkan báyìí wọ́n máa fi dáa láì ní lọ kọjú dẹnìkan pé lágbájá báyìí títí yẹn gan òtítọ́ hadithi inú àgbáyé tá a bá ń bẹ̀ a máa rí níbẹ̀ azajiru ani tahdith ìyẹn ni pé ásàrò yìí ń kọ̀ fún ni pé káyé máa sọ gbogbo ohun tó yẹ bá gbọ́ fa innahu yusma fil aada as-sidqu wal kadhib torí ṣèṣì nìyẹn méjì lọ̀rọ̀ tó yẹ ọba gbọ́ láyé ìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ ìmọ̀ ọkọ̀ gbóòtọ́ àbíkọ̀ gbọ́rọ̀ kọ́tọ́lẹ́bí kọ́ gbọ́rọ̀ sábà yìí. ọwọ́ ajá pé ká tó gbé kinní yìí ta ọ, ẹ̀yin náà wòrò yín nàìjíríà ọwọ́ ajá bí orí eré ìtàgé ẹni yẹn mẹ́ta wọn ni ah, ọmọ nígbà tó fi ọkọ mẹ́tàlá làwọn bá lé rẹ̀ ìyẹn ni wọ́n pè òun ò tiẹ̀ tí ìdùnnú lẹ́nu gbọ́dọ̀ ọ́n dárọ̀ báyìí gàdàgbà lòun fẹ́ kó òun mẹ́ wọn bá ní àdúgbò kan ló ti ṣẹlẹ̀ kì ṣe ilé rẹ̀ fa gbogbo wọ́n wà lọ pé káyọ̀ ọmọ odidi ilé ìgbà sófin kan tó gbé mọ́tò mẹ́tàlá sínú ilé òun sì tún ní ọ̀padà rí bẹ́ẹ̀ wọ́n ẹ wọ́n rúrò ní nàìjíríà ní ìsinyìí kò sí kẹ́gùn lé kò sí tẹ́bà tì tọ́ bá gbọ́ ọkọ́ dúdú lónìí tọ́ bá dọ̀là báyìí lọ́kàn di funfun ni tàbí kò pé láyé rẹ̀ lọ́wọ́ pé kò sí ohun tí wọ́n fi mọ̀ yẹn lọ́pàrọ̀ ṣùgbọ́n ìwé ogun tọ́ bá gbọ́ kódà kó tó lè gbọ́rọ̀ wọn ta ọgbọ́n lónìí ọgbọ́n lọ́la ọgbọ́n lọ́tùlá ọgbọ́n àgbọ̀tọ́ wọ́n bá ti di pa ọkẹ̀ gbọ́ lónìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá fọ́ ọgbóde aláàtú ọkẹ̀ ni àwọn òwí bẹ́ẹ̀ mọ́ òrí ya wọ́n ní àwọn ilé yẹn kú kọ́lá kí wọ́n sọ bí òkú kọ̀ padà kú àgbà tí wọ́n sọ pé ọ̀ní kú ní sẹ́ńjì ló wọ́n kó kú o nígbà wọ́n bá tún lọ padà kú wọ́n wá padà kú kẹ́yìn náà ẹ̀rí gbogbo eléyìí agbọ́dọ̀ rẹ̀ dáadáa wọ́n ní torí lódodo tó wáyé pé ohun tó bá sọ òdodo kéèyàn bá tó wá gbogbo gbọgbọ báyìí fọmọdé kẹgàbà fi báàdì àtàrí ni àjáde pé apá kan èrò tí bá mú wá fún wa ìrọ́jẹ́ sì máa wà ń bẹ̀ o wọ́n gbọ́dọ̀ sọ́ra gbogbo àwọn agbọ́rọ̀ ti gbọ́rọ̀ ti aṣọ nǹkan bàbá gbé kí o ṣe à káàkiri wọn bá lóde kíní báyìí ẹ̀ tọ́wọ́ padà wá sí ọ̀rọ̀ ni sórí àní bẹ́ẹ̀ ni ọ̀yà màá sọ lọ́dọ̀ àfáàní wọ́n fọ́ kàn nípa fọ́ tọ́ba ni ọ̀ya máa sọ nǹkan lẹ́ka yẹn àyẹ̀yẹ́ bàbá wulẹ̀ sí àbọ̀ ọmọ ọdọ́ ń sọ ni torí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o. ẹ̀rí irọ́ gẹ́gẹ́ alára òun ni kéèyàn múro wá ní òdì kejì ohun tó ṣẹlẹ̀. àdámájẹ̀mú kéèyàn mú ọmọ lórí ọ ọ̀rọ̀ kéèyàn mú ọmọ àbí kó mọ ọmọ kọ́rọ̀ tó wà lẹ̀ tó sá ti parọ́ ti parọ́ náà nìyẹn ṣùgbọ́n téèyàn bá kàn ti parọ́ tó wó ẹnìkan nígbà tí ẹni tí òtún yẹn bá ṣe ohun tí ó ṣe ohun tí èèyàn fẹ́ èèyàn sì parọ́ mọ́ téèyàn bá wó sùn tọ́kẹ̀dì parọ́ ó dẹ̀sẹ̀ nìyẹn eléyìí ló jẹ́ ìlànà àwọn àfẹ́sì tí wọ́n fi kọ́ni lẹ́kọ̀ọ́. حديث من سني قال حدثنا آدم حدثنا آدم قال حدثنا شعبة عن قتادة عن بن عبد الله بن مسعود قال صحبت عمران بن عصير إلى البصرة وأنا الامر إلا أنزل فيه شهرا وقال إن معاريد بكلام لمنجوحة لمنجوحة نعم لمنجوحة عن الكذب لمندوحة عن الكذب قل حدثنا آدم آدم هو أثر رفوع شعبة ولا صدق قتادة قتادة على عرض المطرف بن عبد الله بن السخير ولما باع عمران بن حسين رضي الله تعالى عنه مبارك تعرفين دي بصرة فما أتى علينا يوم يجوكني دي بوا إلا أنشدنا فيه الشعر àti kọ́kọ́ orin kan fún wa lórí ewì ni o. ọlọ́wọ́ àgbà báyìí pé iná fi máa àárín ìdílé kalam lamando hatan anilkẹ́sì ibùyẹ̀sí lọ́jọ́ fún yẹn o láti má kó sínú rọ. báwo bá ti lọ rọ mọ́lẹ̀ fún òun oṣù kọ̀ọ̀kan parọ́ báwo bá ti là á mọ́lẹ̀ ṣùgbọ́n tó bá lọ là á mọ́lẹ̀ tí wọ́n wá díẹ̀ sí ọ̀padà rí bẹ́ẹ̀ mọ́ ìwọ ni o. ẹni ọ̀dà bá wọlé ní ìtàn tó fẹ́ wọlé sí ni. báàbò ìṣá ìṣèlú ojú ọ̀nà ti ń sọ nípa ìmáṣe àṣírí ká ìbá tan àṣírí ká ohun tó bá jẹ́ àṣírí ó fi hàn pé kọ̀ọ̀dá kéèyàn máa ti kíni o kéèyàn máa tẹ̀ ká àṣírí ń bẹ o àti sọ fún wa o orí lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan tó bá já sí pé adáwọ̀ alalẹ̀ téèyàn bá wí lásìkò tá a wà yìí ó dà sírí ẹni tá a bá fún yẹn kó ń tọ̀ ń sọ ẹni ká ló tó sálá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n ọmọ ìyá rẹ bá ń bọ́ sọ̀rọ̀ ọwọ́ agbójú ẹgbẹ́ kan ọ̀rọ̀ yẹn o ìnáwó amẹ́nà àjọ gbígbà àti gbàmọ́ ni gbọ̀tẹ́kọ̀ ẹ̀ka nìyẹn lọ́dọ́gbọ́n wò pé àbíyẹn ń bọ́ wá àjọ di amẹ́nà nìyẹn kí ọ á lọ túrọ̀ àṣírí yẹn jáde ọ wà níbi ìbá tú àṣírí ká ó dẹ̀ léwu rárá ọ̀rọ̀ tí ò bá ti bí irú èyí rọ̀dì ọlọ́ọ̀tàlá àdìhà tó wí sí ilé tí ọ̀tún àtòsí ó sọkún fúnkà ọ̀rẹ́ rẹ̀ fúnkà tí àwọn àyíká bẹ̀rẹ̀ sí ní béèrè yìí pé kí lẹ́jọ́ sọ wá àti bàbá rẹ̀ ha olóhùn ò lè tó àti ní bàbá òun sọ. ètò ọba fẹ́ kó ni kọ́ máa wí sí mi létí. ṣùgbọ́n jáde láyé sọ àwọn ni ọ̀rọ̀ kínní àwọn sọlá ni àwọn ti lọ ṣùgbọ́n bí ọkọ wa bá mi tí mo bá lọ tán nínú àwọn ará ilé mi ìwọ náà ní o ọkọ alẹ́ fún pé wà fóun ti lọ ọ̀rọ̀ kejì sọpọ alẹ́ òun ni pé ọjà gbájú àwọn obìnrin tẹ́ wà lùjẹ́ náà tí ó dùn mọ́ ni à àti mo gbọ́ ẹni pé mo fẹ́ bàbá mi o àgbẹ̀ irúfẹ́ ọ̀rọ̀ yẹn tó gbé tó ti gbé ta ẹ̀gbẹ́ àwọn àyìnṣá báyìí kò sáá bí wọ́n ti nífẹ̀ẹ́ wọn tó àwọn náà lè béèrè pé tó ipò olè bí ọ wà wá nígbà tí ọmọ rẹ bá jẹ́ adájọ́ àwọn obìnrin tí ó ti kíni ọ ṣé wà lè sẹ́nu ẹni pé àṣírí nìyẹn irú àṣírí làṣírí sáfù sẹ́lá tó fi fi sọ́wọ́ àfáàsù sídìk nípa Hafsa radiyallahu ta'ala anhuma ó fi sọ́wọ́ rẹ̀ ẹ̀rí nígbà tó kọ́ rẹ̀ jáde láyé Abdullahi ibn Ahmed ní kásátó ọ̀ṣẹ̀ṣ ẹ̀rí àṣìṣe láwọn ti wá ní ẹ̀mí yí pé àwọn gbàdá fẹ́ Hafsa wọ́n sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ létí àbátò sitif tí wọ́n dá kọ́ hasan ẹ̀rí wọ́n wá padà dípẹ́ ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wẹ́lọ̀ wọ́n wẹ́lọ̀ lọ́dọ̀ àbákiri ṣe pé àwọn ẹni ni wọ́n máa wọ́kọ̀ fọ́mọ wọn torí àwọn òde àwọn ọmọ dáhùn bí ní ọpọlọ wọn ò pé o wọ́n lè láwọn fọkàn kó pẹ́ ní tẹlifíṣàn wọn máa wá káàkiri àwọn pé àfáàlù súnmọ́ ni ní máa ń wọ jákẹ́tì àti àdìmọ́bí láìkẹ́ ohun tó wọ́n máa wá kí n tiẹ̀ nìyẹn sọlọ lé kí wọn àbí ọlọ lé kí ó èèyàn ọsẹ ìfẹlẹ lé ẹ pé kò sọ pọlọ mbẹ rárá bíbí òkọ ọmọ nìyẹn tọ́kátà sọ pé nítorí ẹ̀sùn tí wàá lọ́kọ̀ orí làásì máa ń sọ fáwọn àtúnyẹ pé tọ́wọ́ bá rí abilé kan tó ọlọ́fẹ́ ọ̀kẹ́ sáré máa lọ gorí rẹ̀ mọ́lẹ̀ ń tiẹ̀ ni ọ̀daràn ni ẹ o ìyẹn náà wà nínú ẹni tó yẹ pé wàá gbà yọ̀ǹda ẹ wọ́n ní kí ló dé pé abilé kan ó lè ṣe kinní kan ó lè falẹ̀ kọ́kọ́ nígbà tó wàá fọ́ ni wọ́n mọ̀rún tún lọ sí kinní o nítorí sẹ́ ń fi ọmọ rẹ̀ wọ́n lọ ọwọ́ àlọ́ fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ọ̀fẹ́ lọ́dọ̀ Usman Usman láwọn onídìí ìyàwó lásìkò tí àwọn òkè ọ̀rọ̀ lóbìn dé àwọn òṣè lásìkò wọ́n fi ọlọ́dọ̀ Abubakar Siddiq àwọn ọ̀dọ́ àwọn òjò àwọn òfin ẹ̀sọ́ kẹ́kẹ́ lé ìgbé wa rí bẹ́ẹ̀ gbére bẹ́ẹ̀ torí bá ń sọ sọ́lá ń padà fẹ́ hapsọ̀ àfọwọ́ Abubakar rọ́dí ọlọ́sẹ̀ lánàá wọ́n á ní ìrìn àwọn ọmọ òrùn ó súnmọ́ kọ́fẹ́ jẹ́ tó ọ̀kẹ́ fún ọ ìgbìnsọ̀ ah, kẹta ṣé Usman ò dùn mí o ṣé Usman sọ pé àwọn ò ní ìdíyàwó ní àsìkò yìí ẹ wá ní ti adákẹ́ má fọ̀ ó dùn mí o sọmọ mi yá lójú jẹ ni tí wọn wá fi lóòótọ́ ẹ wá sí ń ṣe ni òun ìṣe òun kankan ẹ̀rí ọ̀dọ̀ adìfọ àbáfẹ́ sèdèkì wá sẹ́wọ̀n á gbé gbígbé gúdúgbé ọ̀rọ̀ kalẹ̀ pé bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o òjijì ọlọ́wọ́ ti dá akọ yá ilé sí mi o èmi òṣìṣẹ́ tún òṣìṣẹ́ ìjẹ́ àṣírí òṣìṣẹ́ ọlọ́run ohun tí ń kẹ́wọ́ ni pé tí wọ́n bá padà láwọn ò ṣe èmi ó ṣe gbà ní. ṣùgbọ́n gbà tó ọ̀rọ̀ wa ṣe sọ báyìí àṣírí nìyẹn. nígbà wọn kẹ́wọ́ yẹn á sọ ẹ̀rẹ́ làṣọlẹ̀ ẹ̀ kó lè yíwọ́. lágbàrẹ́ níìsì gbogbo àwọn ọmọ wọn takété sí bàbá. ọmọ kẹ lọ́sàkẹ̀ tó nígbẹ́ nígbẹ́ òjò nígbẹ́ ẹ̀rùn wọ́n máa rẹ nìyí ọlọ́run pé pẹ̀lú ògo ọlọ́run wọ́n lọ fa páìpù olódúkẹ́ òun yóò lọ sókè ni inú ilé márùn kankan olódìdẹ yọ fẹ́ lò wọ́n fẹ́ nìyẹn. sẹ́lẹ̀ ní gbọ́dọ̀ yẹ̀ sáwọn ọmọ kò yẹ kàn pé láti bó síbó ibi tó wá kà sọ́ọ́lẹ̀ sí kí wọ́n wá lọ gbé jáde pé ẹ ẹ wùlẹ̀ ń tẹ́ra ẹ ni ilé márùn tí bàbá yín kọ́ ẹ yọ ní tiẹ̀ yìí tí ń bá wọn afúgbálẹ́gbẹ̀ tí wọ́n tẹ̀lé káàkiri ẹ àbí kí ló wí. ó di fìtínà sọdọ́ fi pé àṣírí ìrìn àṣírí nìyẹn. حديثي وافي سوني باكين يوم إفشاء السر قال حدثنا عبد الله بن صالح حدثنا عبد الله بن صالح قال حدثني موسى بن علي عن أبي عن عمرو بن العاص قال حدثت من الرجل يقول من الخطأ وهو مواقعه ويغلق الصلاة في عين أخيه ويدع الجزع في عينه ويخرج له الجبن من نفس أخيه ويجعل الجبن في نفسه وما وجعت سوى سرنا فما وجعت سري عند أحد فجمسه على الشاهد وكيف ألومه وقد جبت به درعا. آه. حدثنا عبد الله بن صالح عبد الله بن صالح حدثنا ó ṣe ìbánisọ̀rọ̀ yìí wọn ni musa bin ali yìí náà sọ fún ikú alátọ̀dọ̀ bàbá òun látọ̀dọ̀ amr bin al-aas radiyallahu ta'ala anhu wọn ni ajibtu min ar-rajul èèmọ́ mà sí mi lára arákùnrin tó ṣe wípé yẹfẹ́rù mi nàlẹ́ kọ́dà ń sá fún àyẹ̀mọ́ kádàrà wọ́n wúwa mo wá ké àrùn kádàrà yẹn ti máa ti tẹ̀kítẹ̀kí ń parẹ́ ẹ̀rì báyà gẹ̀ sọ ń fa kú kò lè innal mawta mọláàkì ikú tẹ̀ ń sáfù yẹn pẹ̀ kí ni ọmọ ńlá mi yẹn mo ti fi sẹ́yìfì máa tàbí wáyé rí i tànẹ́wà àti àtìbáàbù wàlẹ́mọ́tò wà sí i ẹni tí ọba kú pẹ̀lú dá akú pẹ̀lú nǹkan rí ọ̀nà ìdí yẹn máa ń gbà kú oríṣi ni ó kú náà wọ́n wì ó kú náà gbogbo ẹ̀ ẹ wà síjọ́ ti tẹ̀lé fún kára ọmọ ti tẹ̀lé tó ti bẹ̀rẹ̀ ń sìn sọ́jà àbí ìrẹsọ̀gbé láti jọjọ́ wọn ti ń sẹ́ndì àwọn ọmọ ogun báyìí ń tẹ̀lé wọn lọ ń wò pa omi tí wọn bá jàjà kan tó yá lágbá ìwé ọwọ́ tẹ̀lé wọn lọ kò ní bọ ẹgbẹ́ bá gbọ́ ẹgbẹ́ ọdọ àwọn òní kú ló sì kù sílẹ̀ rẹ ẹ wọ bí irú àwọn ẹjọ́ ìgbóná ṣẹlẹ̀ ìlànà ẹdẹ ti ní pé tí ìgbóná bá ṣẹlẹ̀ má kó omi ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin tẹsí gbọgbọ ṣẹlẹ̀ ń bì ká má lọ bẹ o bàbá ni àwọn jáde àwọn jáde báyìí Ọlọ́run bá dán ẹkú sọnà ń bí bẹ yìí náà ẹ bá lọ kí adá sí lọ ẹkú bí ẹ yìí náà ọlọ́run sẹ wàá jí wọn lẹ́yìn ìgbà yẹn òkè sẹ wàá rí nílùú òun tẹ ẹ sá fún ẹ kó lé náà padà wàá kú rẹ. sójú yìí tó báyìí sọ nípa bẹ́ẹ̀ afáyé ni mo sì mọ láàrin tó ti pé yẹn fẹ́ràn mi lọ́nà padà bí ń sáfáyẹ̀ lọ wàhùwà mo wá ké àrògò yóò sì ṣe pẹ̀kípẹ̀kí pẹ̀lú àyẹ̀mọ́ yẹn ni o a ṣe pẹ̀kípẹ̀kí pẹ̀lú ẹ̀ ni o. ìmọ̀tún sèmi láàrin tó ti pé yàrá kọ̀ọ̀gá àtàfi àyè ni àfihàn wọ́n rí ipe lójú ọmọ ẹ̀yà rẹ̀ báyìí tí wọ́n bá yẹ pé ẹgbẹ́ dúdú ń bá yẹ pé wọ́n yẹ dá wọn lè dé zá sí àyíní sùhánàlá ìdíje òun ni pé èyí tó tún rí lápàtà tó tún jó pin lọ ó sì fi sójú tiẹ̀ báyìí rí tí gbogbo èèyàn rí tọ́yọ kọ́mọ́ọ̀dù báyìí wọ́n fi sójú tiẹ̀ ìwọ́n sì yẹ pé lójú ọ̀yọ́ ojú tiẹ̀ náà bí èdè àrẹ táwọn ọkọ̀ ni wọ́n bá ń ṣe ń di wọn afọ́jú tí olówó ọ̀làjú afọ́jú ha ìwọ ló sì ọ̀là tẹ̀ ní ọwọ́ àti ọ̀hún ọ̀là tẹ̀ ńgbà náà káàrọ̀ yọ̀ sẹ̀wọ̀n agbójú wa wọ́n yóò wọ́n á ní ìtìlá orí náà rí ah àwùjọ bìlá ìmí ti ń ka ìtìlá ìtìlá rí ìtìlá rí ni ẹ̀rí ti ara rẹ̀ ah àwùjọ bìlá ìmí ti ń ka ìtìlá àti alifasìlá ọ̀wọ́ sọ ọlọ́wọ́ bá mi fìtìlá ilé yẹn orí náà ti ara rẹ̀ kí ló dé ó lè rí ìdí rẹ̀ wọ́n ní wọ́n yóò kúrí ju àdéhùnlẹ̀ bíi nẹ́fẹ̀ àkì yóò máa yọ dégè lòun ní kórìíra a máa yọ kó lẹ́mìí ọmọ ya rẹ̀ wọ́n yọ náà dégè bíi nẹ́fẹ̀ òun náà sì máa ń lábẹ́ ọ̀tẹ́ ọ tí ó lòun sákẹ́ hìtì ẹnìkan ni. afẹ́fẹ́ ilé ilé ní àwọn máa kórìíra yẹn mọ́. bákan náà afáàní èmi ń tèmi o ọmọ wàdà àtúnṣe rí hinda àhàlì èmi ọ̀gbá sí rí ìfisọ́wọ́ ẹnìkan ọlọ́mùtòkò àlá ìfṣà ìfì kí wọ́n á máa bú ẹni yẹn pé kí ló tó fi sin àṣírí nìka níbi máa ń sọ̀pọ̀lọpọ̀ nìyẹn wọ́n tọ́ mẹ́rin tó ṣe fọ́rọ̀ lè lójú wákàtí kan lọ lára rẹ̀ ọwọ́ àti ọ̀sọ̀rọ̀ gbogbo tọ́rọ̀ ń lò lára rẹ̀ wọ́n na wà péré náà àwọn táwọn na wà báyìí rẹ́díò nàìjíríà ní ìtàgùjà kan. yóò bójú ní lọ́wọ́ kẹ ọ̀gá èmi àti lágbẹ́jà nìkan ṣe ń ronú dáadáa ọ̀ọ́ aláàjọ sọ kínní yìí ọ̀ọ́ lágbẹ́jà nìkan ọ̀rẹ́ lòmí ni ìwọ́n wò pé kóun bá fọ̀rọ̀ sínú ni wọ́n fi sọ wípé ìdágbọ́ ọkọ̀ sọ́dúnrún náà àìsùnrin náà sí ọ̀sọ́dúnrún lẹ́bi yìí tọ́jà òṣèrò àdìyàpọ̀ sígbà yìí yẹn bá tí ó lè fàṣírí ara rẹ̀ mọ́ síbẹ̀ ìgbà yẹn ni tó o fẹ́ gbé sí kẹ́kù ti tiẹ̀ lọ ìwọ kẹ́kẹ́ tó lọ́rọ̀ àṣírí olóòlè pamọ́ àti kọ́ bá ju gbogbogbò wọ́n bá tẹ̀ níbẹ̀ lọ́rọ̀ rẹ̀ ń sẹ́yìn aláìwá kábùkù kẹ́yìn ayé ẹ̀ orí dúdú ni wàá rí nǹkan ni wọ́n gbé bò lójú ni wọ́n gbé bò dé bí àwọn ọlọ́rọ̀ kan tó ń sọ̀rọ̀ ó ní wọn ò ní bọ́ dá ìlú gẹ́gẹ́ bó ṣe gbélùú wa ọlọ́ba àkẹ́wà ló wọn ṣe àwọn ọwọ́ á àyẹ̀gbélé kan pé ó bóun lò òun ti máa fi lù sọ̀rọ̀ òkè ọwọ́ àti sọ̀rọ̀ yẹn wá ń palẹ̀ mọ́ pé ó yẹ kó wọn mú orin tuntun wá oòrùn tó ṣe wí pé àwọn ò sí ìgbọ́rọ̀ oorun yẹn nílé nílùú yìí fún dẹ̀ fi ṣe ìdárayá ọba kínú rẹ̀ ó dùn nípa ìyàwó tó bá fẹ́ ẹ mọ̀ fáwọn ọbẹ̀ sábà sí ìyàwó kọ̀ wọ́pọ̀ wọ́n máa gbẹ́sẹ̀ lé òfin ọ̀gá wa sí ìyàwó ìyàwó ọba ń bọ́ wọ́n ti aráyè gbogbo wàhálà bẹ́ẹ̀ kò yẹ sábà aráyé tó ọwọ́ àtijọ́ ìyàwó ọba gbé olùkó lè kó lọ. ohun tó sì wí ń bi ìlú rẹ̀ ohun tó ní ìsúnmọ́ ni o ọba ṣe ìyàwó gbogbo wa la jẹ gbogbo wa la mú àtúnyìnbọn yẹn ni fáwọn jẹ báyìí àwọn mú àwọn tó wá ya tó kù táwọn gbádùn nínú ẹlòmíì tún sáré lọ sí ìgbọ̀nsẹ̀ títí wàá ń jẹ míì sí pé àwọn gbádùn ìgbéyàwó tó bá ṣe. nígbà táwọn ẹni tí wọ́n yí orin ó yí jọ́kì ìjìnlẹ̀ wọn sí wọ́n bá lọ bọ̀ ọba wọ́n ní ọba ẹ máa kú ẹ kú òde àná àyẹ̀gbélé ló wọ bu àgbo ti bu yín náà èébú wò ṣé lù tó lù ní èébú mẹ́mọ́ ọkọ́dọ̀ múra rẹ̀ ọ̀palẹ̀ wọ́n ẹ̀ ní wọ́n ti ẹ sọ ohun tó wì ọba sẹ́wọ̀n rí gbogbo àwọn alárí gbogbo alámú kìíní ká ṣé o ti mí nìyẹn wọ́n sì ló bá yẹn ti sọ̀rọ̀ ní lòótọ́ ó tún sórí òun. Ah! ìyẹn bá ní wọn náà pe onílùwà onílù ẹ bá kú lu alẹ́ gbọ́dọ̀ kí ẹ ti lóyún wí ó mọ̀ nǹkan kọ́ bá dé ìyàwó ni. ẹni ṣe tí ayé rẹ̀ rí yẹn o wọn ni ó pe umaru wọn ni umaru àbí amiru umaru mo pe ìgbà wọn kọ lẹ báyìí wọn kẹkọọ amúlù lẹ nǹkan sàtìrí fún bó ṣe ń wí yẹn farabalẹ̀ ọgbọ́n báyìí ó ti fọ nǹkan mi bó ṣe yẹ lẹ́nu ààrẹ ẹnu ààrẹ kẹ́kẹ́ tó fi sọ ohun tí ń sọ yìí. táwọn ẹgbẹ́ yìí sábà kọ́ sọ́ọ́ àti ìrònú lórí èdè ansiri náà kò sí i ọ̀kadìrún lẹ́sìn yìí sọ̀dá ń sèrò àdéyàkó nígbà yà á mọ nìyẹn bí fún níbi àtìrí rẹ̀ tó ló wò pamọ́ ẹni tó fẹ́ sọ fún kọ́bọ̀ ló ti tiẹ̀ ó fún ju tiẹ̀ lọ wọ́n gẹ́gẹ́ tó lọ́rọ̀ ó ní ìròyìn rẹ̀ mi ti kú níbi mọ́ ẹ bá fọ bóde gbé fún bbc ilẹ̀ bá rẹ̀ fúnra rẹ̀ yẹn ni o bàbá àgbà pé èmi ń tèmi o ní amúrò ní làásù ọ̀nàmọ́ wa dá àtúnṣe rè ẹ̀ńdà àhàdì èmi ò ní fẹ́ nìkan láti rí mi mọ́ torí báwọn yẹn ti rí nìyẹn tọ́lóńtù ti máa wá bú ẹni yẹn aláìsíá yìí gbégbé ló fi fọ́ọ́ká wọ́n fọ́ọ́ká bẹ̀rẹ̀ wọ̀kẹ́ ìfà àlùmù bó ni màá bẹ̀rẹ̀ sí máa bú kó fún àṣírí mi ká ọkọ̀ dé tómi ní ìzára àá ìrígbà yàtọ̀ mi náà fún mi lè gbé pamọ́ ẹ sọ ma bá wíìkì ìdí mi ni lè dákẹ́ ìyẹn máa padà wá dára ẹ̀ lẹ́bi kíkà ló wá dé mi wọn bá dákẹ́ ooo. ó lò lè gbọ́dọ̀ síwájú bí ìmọ̀ rẹ̀ kó tiẹ̀ sọ sọ́nà lórí báyìí báyìí fọlá lójú lọ́ba wí ayé orí bẹ́ẹ̀ ká sọ́ra o lóòótọ́ ọ̀rọ̀ máa ń pààyàn ṣùgbọ́n ọ́ sọ àwọn èèyàn lọ́ba sọ̀rọ̀ fún un ọba dojú ẹ̀ báyìí ọ̀fọ̀ ya òfin lọ àgbẹ̀ sábà nù hadithi a máa rí fífi ìmọ̀ ẹ̀ nípa kí ẹ máa sá kádàrà kádàrà tí ò sí yẹ ẹ̀yìn ò sí lè sá òjì rẹ̀ náà lèyìn ò lè sá fáyọ̀ mọ́ ọ àbí ẹ lè lé òjì ẹ lé òjì rẹ̀ ẹnu mi lè ògbéyàwó kan ṣe bá kẹfà yìí ọba tó fẹ́ mi báyìí kódà ni ọba tó wá lé débi pé tó tó ní jẹ́ túnfì kẹta kúrá ìyẹn náà ó tún lé jẹ́ túnfì kẹta kúrá ìyẹn náà ó tún lé rẹ̀ á ti mú hmm, kádàrà rẹ̀ léyìn tó tọ́ ìyẹn fi gbọ́dọ̀ sọ́ra ìyẹn mọ́ rẹ̀ ní òòtò rí sáfù nílẹ̀ àgbà sọ fún àwa tá a bá sọ fún àfẹ́yà ò fẹ́ẹ̀ tó ní pọ́kẹ́ ṣàìdá o ètí bá ń ṣàìdá máa bẹ lóhun lórí àwọn òsì máa òsì máa bá dẹ́hùn rẹ̀ torí wà ní ọba àdìwò ilé ọlọ́run ni ọba lè ṣe sùúrù lórí ìyàwó tó ya ṣẹlẹ̀mọ́ lọ́wọ́ ọba lè ṣe sùúrù lórí ẹ̀ tó wà ní promotion ọba tún ṣe o ṣùgbọ́n kọ̀ọ̀ká gbọ́n náà tó ọba padà ní promotion lórí ẹ̀ ṣùgbọ́n kọ́ lọ pé ká mú ìṣẹ̀lẹ̀ tí mo bá mú mi wá mi tí mo bá mú yẹn wíwá máa fi ẹ̀ àká ó lè jẹ́ nǹkan tó wọ́n padà fi yọ sí báyìí tó fi bákan náà ṣíṣe mọ̀ nípa ádámẹ́lì ìsìnmọ́ bí ìzáàlà tìláyìn kí ẹ má máa gbé láì fi kú o láì fi ti ń bẹ láàrin ẹ kí ẹ má máa gbé kú o àti kí ẹ má ti àjọ kan burúkú kò lẹ́mìí aláyè mọ́ ni o bákan náà tá a bá tún wo ákàrò yìí ó tún ṣe kìlọ̀kìlọ̀ fún wa pé àṣírí wa kájọ́ máa pamọ́ kájọ́ máa pamọ́ ká máa wí fáwọn èèyàn kó ti fásiri ni kódà ìlúmi lè ní àìlera kan tí wọ́n kẹsàn pé ìgbọ̀nrẹ́ yóò ṣe mọ pé nǹkan báyìí ń dàdúrà mọ́ ara ìwé yóò sì fi ṣe ìpínlẹ̀ rẹ̀ tó fi ní dórí àwọn sẹ́yìn. mo sọ fún pé ìjẹ́mọ̀ yìí pé mo mà ní wàhálà èyí tó dùn èyí máa ń ro ní láti láti kí ni wọ́n ti ṣe sí àwọn òbí ẹbí kọ̀ọ̀kan ìkànnì sọ fún ọ náà ní gbogbo kí wọ́n náà bá ní nǹkan tá a lò sí ẹ̀yìn gbogbo níjọ́ tó bá gbọ́ pé yọ fẹ́ yà o tó gbọ́ gbóhùn àtòkè ìfẹ́ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ta lọ sọ fún ọ̀fẹ́ ọ̀sọ́wọ̀ pọ̀ rẹ̀ sí mọ́lẹ̀ àtẹ àti ìrẹ́ ń mi o ó ronú sí dáadáa kí ló dé ṣé ó sì lè dọ́dún yẹn kọ́ bá wò sùn kọ́ bá sọ ṣeré kẹ̀kẹ́ tó bá débẹ̀ yóò ní ẹ́ ṣẹ́gbẹ́ yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìmùsí ọgbọ́n ni wọ́n bá ní. lórí ń tòrò sọ sọ pé sára ń bẹ̀ kò sọ pé sára ń bẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti á wò pé kàkà àtọ́lọ́ ní ẹ̀kọ́ lọ tọ́rẹ́ tó wí fún ẹ̀kọ́ láǹfààní kẹ̀kẹ́ tó ti sọ lẹ́tẹ̀lẹ̀ ní ẹ̀kọ́ kọ̀ọ̀rẹ́ irú ẹ̀kọ́ jàrá tọ́lẹ̀ ti ti fi mọ́ yàrá tó ní bẹ́ẹ̀ iye ní mọ́. èyàn ọkẹrin ọkẹrin ẹmọ kóbìnrin títí wọ́n rọ̀ ọkẹrin tí sọlọ kìí àtìrí ó ni ó sì ní mọ kọ́dà kan ó lè má wí fẹ́ni kẹ́kẹ́kẹ́ ẹ̀rọ náà kí níyàn onílé ṣeéṣe. tí mo bá padà yá lórí fẹ́ni yẹn ọlọ́run padà fi omi gidi pàdé rẹ̀ yàtọ̀ sí yẹn bí ọ̀farabalẹ̀ ni tó níyàwó tó bímọ yóò wá sí ah, ọ̀rẹ́ wa kílẹ̀ yìí fún mi kọ̀ ẹ ó léyìn ń dùn òun ni àtẹ́sí sọ bẹ́ẹ̀. nítorí bẹ́ẹ̀ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ká jẹ́ sí yàní ká sọ̀ra wa láyẹ̀kọ́ ni. àwọn kí ó ní gbogbo aṣọ tí wọ́n bá ń sá lóòrùn tó wáyé kí gbogbo ibi tágbára dé bẹ́ẹ̀ ló ti sáré sọ ọ́ ibi tágbára ètò déédéé náà nìyí o àìyàn jẹ paríparí àwọn ni wọ́n yá tún ṣèmí òjò báyìí lọ sọ́sẹ́ lọ aṣọ òjò báyìí náà lọ tòlè yẹn fi gbọ́dọ̀ ṣe kí ni o èèyàn gbọ́dọ̀ gba ìkìlọ̀ pẹ̀lú kìlọ̀ sí àfáwà tí wọ́n sọ fún wa yìí. abala mi ti àtúntò sí òun náà ni abala asopuriya ìmá sàwádà àti ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́. fọlọ́run ní la yasharu qawmun min qawmin kíjọ kẹ má tètè kí ni o kọ́ má fi jọ kan o kọ́ má fi jẹ àwàdà àti sọ́tò ìjọ́rọ̀ ẹ̀yẹ bá ní ká hadithi haddathana Ismail. حدثنا إسماعيل قال حدثني أخي عن سليمان بن بلال عن حلقمة بن أبي حلقمة عن أمي عن أمي عن عائشة رضي الله عنها قال: مر رجل مر رجل البشراب على نسوة فضحكن به يسخرن تفصيل بعضه. أي حديث إليه ìyẹn náà tó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tó nípa ká má máa fi hàn sí ẹ̀yọ́ àdéhùn kan bẹ táwọn àti ẹ máa ń kàwé àtàwọn kéékèèké ṣùgbọ́n àwọn bó lálàáfíà ààrẹ ti ṣe káàtó ẹ̀ ká tó bọ̀ nígbà tá a bẹ̀ bẹ̀rẹ̀ kéwú ní àtijọ́ láti há wà dé sórí táwọn pé látò sí ẹ̀ ṣàmọ́ tàbí àti ọ̀yọ̀ àti àfọwọ́hù ọ̀yọ̀ bùtẹ̀lì yẹn àtàkùn àwọn kéékèèké làwọn ń ṣe àwàdà àbẹ̀ làwọn há wà dé ìfìyà sórí àwọn àdéhùn kọ́ọ̀tì kan bẹ táwa ń kà nínú tíra àwọn àṣàyà tíra àyàtò islam tíra àwọn àṣàyà àyàtò islam tíra mọ́wàtí ẹtì mọ́ àbá yẹn mẹ́rin bí àwọn àrídọ́ yorùbá yóò ti rà torí ká máa há kí wọ́n ti kọ́ wa gbà rẹ̀ kò jẹ́ àgbàgbé ọ̀bọ̀lá dìgbà yẹn kí ni ìtumọ̀ hadith yẹn àgbẹ̀lẹ́ àtúntì yẹn ṣàmáta tàbí àkíyèsí má máa yọ ọmọ ìyá rẹ nípa àdánwò tuntun ọ̀yọ̀ àfi àbùlọ̀ kọ́nà má wà á padà wà á fẹ́ nìyẹn lálàáfíà kọ́yọ̀ tẹ̀lé yẹn kọ́nà mi sọ́ọ̀rì láti sọ̀rọ̀ láwọn ọ̀gá rẹ̀. àtẹ̀rí àwọn àmì rẹ̀ àwọn kẹ́kẹ́ tí wọ́n mú àwọn arábí kẹ́kẹ́ yẹn bí àwọn tó máa ń pè rí tí wọ́n pè ní i aláwọ̀ ẹni tó wọn tí wọ́n padà di oní i lónìí olónìí tó sọ̀rọ̀ lọ́wọ́ yẹn. ọ̀yí lórí yìí fi eh, bọ̀dá àgbà ya n'i náà tó lè máa ń ọ̀dà àgbàyà ọmọ alájà àgbàyà. ọ̀yí mi ọ̀yí ọ̀yí àwọn aláwọ̀ kan ẹnìkan tó ń bẹ tó lè fóun tó ń pe tọ́ba dé bi bí àbí bí ẹ ẹ bí ṣe máa wuli ẹ̀ tòní olóòlù bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀dín sọ̀rọ̀ tó wà lé kí wọ́n máa kìlọ̀ fún mi ojú ìsín jẹ láti fi ṣàmọ́tọ́ náà bí àhíkì káàtó máa fi bára àtàràdà ọjọ́ ìṣùgbọ́n afẹ́fẹ́ nìyẹn sọ̀rọ̀ fẹ́ẹ́ tẹ̀lé lé. sọ pípọ̀ náà àwọn tó máa ń fìyàn sí ẹ̀yẹ ọlọ́run máa padà bá ń dé bá wọn. ẹni báyìí kìí ṣèṣe ṣe ẹlòmíì tó bá ń wèrè tó ń sinmi níwájú ìsàlá yẹn tí àbú ẹrù ní ọba àtàkì. ọba àti ẹ̀jẹ̀ àti pọ́sà tó fà náà ọlọ́run mi lè lọ mú gbó èmi lè lọ sóògùn ògùn dẹ́. tó kálùjọ dúró lù nínú ẹni lọ sògùn owó tí ò padà lówó mọ́ tó wá fi pé ọkọ̀ sọ pé tébù tó ní ní bíi rẹ̀ bíi bíi wọ́n sí. ìrọ́pọ̀ kẹ̀kẹ́ gbogbo máa fáwọn ẹgbẹ́ bọ̀ bẹ́ẹ̀ tó tọ́ a a ní sèmẹ́sìtì ẹgbẹ́ òsì ṣé kámúrì ní ẹgbẹ́ síbí àwọn yẹn bá wò ní mútò wo mútò kẹ̀kẹ́ òsì ń bí. ẹ̀rọ lórí yàgbé wòlé kàdé ìsìn láti ẹ̀ka lóṣù ọ̀dọ́ rọ́ọ̀lì àbí lè sí kẹ̀ wọ́n á ní kàbí ọmú kó sòkòtò sí tó lọ fún sòkòtò ọmọ mi ń jọ kẹ̀ tó ti dàgbà tó lọ fún sòkòtò ńlá mọ́tò dákùn mo yọ ó ti sáré wọ̀ ṣé mo pé àwọn nǹkan ni wọ́n fẹ́ fa torí tó bá wọ̀ ọ̀gẹ̀ ibi tí ó wọ̀ ọ̀dẹ́ ó lè má jọ orúkú lọ torí kò lè débi òkè ara rẹ̀ yẹn ṣe àríwá mọ́tì yìí ó lọ́wọ́ ìdókòtò rẹ̀. èyí máa fi hàn sí aláya ọkọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ sàrò wa a máa ń fi bẹ́ẹ̀ dáadáa òdodo dáa ẹlẹ́mi ọ̀rẹ́ yọ̀ọ̀fẹ́ rẹ́ káàkiri lórí ìpolówó àló mú afọ ó ti láti lójú títí àti ló fẹ́ ẹ̀ ńlẹ̀ sọpọ̀ gbádùn ni ẹ̀rí gbogbo eléyà lọ́wọ́ kó sábẹ́ sọ̀kọ̀ yọ ìṣẹ̀lẹ̀ akọ alẹ́ kan lórí ẹ̀kọ́ ká sọ wọn ni hajjata na Ismail Ismail ọsọ ọba ọsọ ọsèbá ọ̀yẹ́ni tó wí ọ̀rọ̀ yìí fún wa wọn ni hajjata ni afi arákùnrin mi náà sọ fún wa látọ̀dọ̀ Sulaiman bin Bilal látọ̀dọ̀ alùkọ́mọ́ mo nà á lè alùkọ́mọ́ látọ̀dọ̀ ìyá rẹ̀ àtàwọn obìnrin náà máa ń lọ kí ó lọ́dọ̀ obìnrin ǹjẹ́ àwọn ìyàwó yẹn ọjà fáwọn ìwà àtàwọn máa sọ pé ìyá àdé òrò ìyá àdé àrò lóbìnrin pé sí ìyá àdé àrò ẹ má jẹ́ àgbàgbé pé ìyá ìmọ̀mù ṣàfihàn pàkí ìhàní wọn yàní pàkí hàtú wà bùnú ha pàkí bẹ́ẹ̀ náà ni mọ́mì imam ahmed rahimahullah àwọn ni wọn rí wọn títí bí wọn ti rí yẹn lórí dáadáa ìwọ wa wọn dùdú ìlérí àwọn ò ní fẹ́yàwó ó tó kù wọn ò sì tó kù ẹgbẹ apẹ tó lóbìnrin mọ wọn lé lógójì ọdún kí tó kù kù mọ lógójì ọdún wọn tó di pé yà kú nígbà yà tó kú wọn tó tẹsẹ bí. àwọn ni wọn lù wọ ìyá àwọn nípa àwọn ibi táwọn bíi èsì fẹyàwó ojúṣe ìyàwó ó túnbọ̀ kọ́kọ́ dí àwọn díẹ̀ nínú dáadáa tẹ́lẹ̀ fáwọn ti fẹyàwó làwọn fi sọ pé tí àyè bá tó jáde láyé làwọn tó fẹ́ bì wọn gbàdá máa sọ pé ìyá àdí àrò ni ìyàwó wa torí ẹ̀ ló fi dé ìyàwó rẹ̀ kéwú bàbá rẹ̀ lórí wa pé mọ́ṣálá àti ìsàlàfí àlùsùn náà wà ìyàwó òkùnkùn nílùú.

ìyàwó àfa àfa ìyàwó àfa àwọn ìyàwó àyíṣà ọjọ́ lọ́tàlá níbi bí wọ́n ti tayọ báyìí bí wọ́n ti wà nínú àwọn àlùmọ̀fìsìrì náà rìwáyà kan ní àhàdí ìfìnàbí ìṣọlọ́lọ́ báyà kò kejì àbí nǹkan ni wọ́n ti tó wọn jìnnà rárá nínú àwọn tó gbà dé ti tọ̀pọ̀ wa àbí ìṣe wọn gbà wá lọ́dà ńsùnfà ó lé lẹ́gbẹ̀rún méjìlá ẹjọ́ orí wọn dẹ̀ kéré gbogbo ọdún orí wọn kò ju kíni lọ fún ojú ẹntì lọ táwọn sọ̀sọ̀ láti jáde láyé ọpọlọ ní fẹjọ ju orí lè lọ. lọ́dí aláwọ̀ tó débi pé àwọn náà ti wá ń kọ́ àwọn obìnrin kí o ìyá alikọ́mọ̀ olóhùn kí o lọ́dọ̀ yàwá ìṣe. wọ́n ní yàwá ìṣe àsọ yìí pé mọ́rọ̀ rọ́jò ń mú sọ́ọ̀bù wàhálà nísìwájú. wọ́n ní arákùnrin kan bẹ̀ tí mo sì bá a kàn wọn ní àìsàn kan rọdù ẹlòmíì lè rẹ ẹlòmíì tó sopa lásán yóò sì bá rẹ wò ó lè rẹ ẹlòmíì tó ní kínní gẹ́gẹ́ yóò bá bú ẹ ó lè rẹ ẹlòmíì bóyá imú ẹ tóbi àmà rẹ rìn jòyè ha lọ́nà ló dá àdéhùn dé àwọn kẹfà tó dàbí gòmọ wọn bá tún fi wọn sí ẹyẹ tí ojú wọn ò ní torí pé kò ju kíńkín láyé lọ òun náà nígbà táwọn yọ òun náà bá tó ń ṣe lẹsẹ yẹn ọba fi lọ fún àwọn eléré orí ìtàgé ẹlẹ́wọ̀n ẹlòmí ìfẹ́ orí rẹ̀ dẹ̀ tóbi ráì ẹlòmí ọba máa rẹ́rìn àríntàkì sí ẹ ẹ wo rí ẹ wo rí àjí ló dé. ẹ̀rí wọ́n ní ẹni ẹni tí mo sì bá kẹ́ àìsàn kan lọ́rọ́ lù ẹni tẹ́tẹ̀ múlá pẹ̀rẹ̀ àbí wàrà pàǹsì wọn rẹ́rìí pé òun apani lọ ni ah, kí ló dé kí tó ló ló mú wá ẹgbẹ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ kò lè gbéra táwọn obìnrin bá ti fẹ́ báyìí wọ́n ní kó sùn pẹ̀lú àwọn wọ́n bá sáko lọ́dọ̀ rẹ̀ padà wọ́n bá fi ń fi èèyàn lórí ẹ̀ tọ́lẹ̀ nìyẹn wá kọjá lọ́dọ̀ àwọn obìnrin wọ́n bá bú ẹ̀rín kàkàkàkà ìyẹn sáré wọ́n fi ń sáré wà wọ́n ní àwọn àyíṣà sọ pé wọ́n ò pápọ̀ sí bàbá àdúgbò lérò mùsíbà yẹn ti sọ àwọn náà nìyẹn àìsàn tí wọ́n ń wò yẹn bó ti kọ làwọn náà nìyẹn ti kọ lù wọ́n nìyẹn. wọ́n ní ká bá wo hadithi ẹ̀kọ́ tí ń kọ́ wa náà nìyí pé ó ń kọ̀ fún ni àní lè zèrọ i bí musa bí bí mọ̀ràn bí ẹni tí àìsàn bá ṣẹlẹ̀ sí wọn fẹ́ ká máa fi bu ká máa fi ẹni ẹsẹ̀ yẹn àwọn àhà àti kí yẹn fojú rí náà rẹ̀ lè dá lìkàlẹ̀ àì nítorí láìpẹ́ yẹn àwọn ẹlòmíì lè tóbi pé ahun ni o tóbi tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ahun yẹn máa ju ẹnu lọ yóò tẹ̀ máa lọ yóò tẹ̀ ni pé kí ló dé gbọ́ sí wíńdà ti

tí wọ́n bá rọra wí láàrin ìṣẹ́jú kínkínní báyìí wọ́n ti gbàgbọ́ ewu tó ń pọ̀. wọ́n fi sọ yìí pé tọ́jà lè wà sí ẹ̀rọ min ahli haruna akhi àti pé ọ̀rọ̀ yìí ti sábà clear wà lọ́lọ́ ọ̀kùdátà nínú ìta ọlọ́run bá yọ kókó ìkó làbọ̀ kọ́yọ̀tì máa yọ ẹ̀mí odidi ànábì ọlọ́run. kó má ṣẹlẹ̀ lẹ́yìn ìpadà ti sọ fún wa pé kì í sì yẹn lè fi máa fà kì í fi máa fà ẹ ọlọ́run ò gbé ọ tí wọ́n lọ rẹ́ yẹn nípa ọlọ́run ò gbé rẹ bóòlù ti mọ̀ ìdí ló ti awí là gbọ́ tó wí ẹ mọ̀ bá gbọ́ ń kọ́ ìwọ lọ pé ìbáwọn míì sì gbọ́ ìdí ń dágùn wọ̀sán nìyẹn aláàwọn èèyàn mọ̀ mí bẹ́ẹ̀ ọ̀kẹ́ náà ọmọ yàrá kẹwà tí wọ́n bá ń sọ̀rọ̀ láì bí kéèyàn bá ká lónìí ìwọ́n bá gbé kọ̀ọ̀rọ̀ àdìgbò ní ká lónìí èyí ń kọrin ká lónìí àdìsọ lábá kò ní ká lónìí. afúnláwọn ọmọ ìyá kan lábẹ́kúta ẹni yẹn ní àṣejù díẹ̀ náà ni tí sì yé wọn dáadáa rẹ̀. àwọn èèyàn kọ̀ọ̀kẹ́ wà bẹ́ẹ̀ kéèyàn máa fi kíní ẹ̀ sàwádà ọlọ́run lè dé sí ẹgbẹ́ láì fihàn kì í ṣe ènìyàn lọ́fà ẹ lè jójú ẹ rí bákan imú ẹ lè rí bákan ètò ẹ lè rí bákan àbórí ẹ rí bákan àbẹ̀wò ẹ rí bákan bí táwọn yẹn ya àwọn obìnrin gẹ́gẹ́ tiẹ̀ kọ́mọ̀ sí lára púpọ̀ jù ọlẹ́ ní tọ́ bá tó bẹ́ẹ̀ ọ̀yá sígbélé orí ẹ kò ní run lórí àà mò ń lu mu wá ládẹ́wò kàtẹ́lẹ́ ní bí ò lórí ṣèwọ́ lè lẹ́rùn àbí ò lè lẹ́ mọ́ àdéhùn nínú ó lè lẹ́ mọ́ aráàmù ni kó akérun kúrun ṣùgbọ́n nínú ìṣesí ẹni ẹ ó lè fi kùn kó o ti dàbà mọ́ àbàwọ́n ní ìkọkùnrin lè fẹ́ lóun ò ní fẹ́ nítorí ẹ̀ ó lè lẹ́run mórí. àwọn obìnrin náà wọ́n lọ tún náà ti o àwọn ni o wọ́n rí sọ ah, ẹ wà rí àwọn fẹ́ olórí pẹ́tẹ́rẹ́ láàlá àyẹ̀lẹ́lá kí ló wò dé ó sì bò rí wájú ìtarí ẹ sọ pé ó sì bò rí rẹ kó tó di pẹ́ fẹ́ ẹ ń tẹ́mi lákẹ̀sẹ̀ ẹ ká pé ó sì bò rí rẹ kí ló dé. àwọn oníwọ̀n rẹ̀ tó ní kí nígbà yà sọ àwọn obìnrin wọn máa fi ti yẹ̀yẹ́ ẹ̀dá rẹ̀ bẹ̀ ní bọ́ọ̀sì yìí nínú àwọn gíní yìí agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa wọ́n máa fi yẹn sí yẹ̀yẹ́ ọ̀pọ̀ láwùjọ wa àwọn tẹ́lẹ̀ bí wàá mọ̀ láti fi ibú jẹun ẹni ó ti rí wọn fi ti rí ibú ẹni ọ̀sára wọn lórí bíbí ó lè ríra rẹ̀ jòkó ni kékeré yẹn lè ti dàlébù òfin bu sísẹ́wá yẹn lè ti dàlébù òfin bu ó lè padà sẹ́yìn sí i ọbẹ̀rẹ̀ lè wò sùn láì tó fi pé nígbà tí ọlọ́run ọba àlejò ọlá tó sọ ní tó gbé àyà ìpè láyé sàrùkọ́ọ̀nù mi ọ̀rẹ́ àṣà àníyẹ̀kọ́ ló xeyìrán mi tìjọ kan bá fi ìjọ kan ẹ̀yà o kòsìkòsì fáwọn tó ń tiẹ̀ yẹn lọ́wọ́ alóore jù ọ lọ. ọlọ́run wá dá tóbìnrin mi ẹ dákun sóbìnrin ò sí lòjọ àtúntọ́mọ̀ sára ẹni obìnrin la kẹ́ má fi ẹ̀ fi ẹ̀. àjàdé yẹn bá ń sẹ́ńtì ọ̀fẹ́ yàwó tọ́ bá pupa bóòlù ta sálámọ́. kàtún ẹ sáwọn ẹbí ọmọ àfà ń tẹ̀sẹ̀ lọ́sẹ̀ à kí ló dé. èbújá kọ́dà ọ̀rọ̀ àwọn mo ti tẹ́lẹ̀ àwọn sì ń jẹ ọ̀rọ̀ ikú sábí yìí omi tẹ́nu ẹlòmíì tó mú dé níbi ikú. Ah, àfi bójú bí ojú ṣe bèrè ah, ìmì rè bò ṣé wọn náà ti gbà pé kìnìún kẹfẹ ti ń dé mèrè. Ah, bàbá ti dúdú wọn ni hmm, ọmọ pupa bíi táyà mọ́tò ni tọ́ba kúrò kò mọ́tò tọ́ba gàwọ́ gbogbo lẹ̀ lọ́yẹ́ kódà yóò máa fọ́ tẹ́ pàkọ́ yíra yìí wọ́n á fẹ́ yìí wà ní oṣù. gbogbo àwọn kìnìyàn ọ̀sà géèsì rẹ̀ ẹ̀wájú lèyí tó bá ti lọ wáyé níwáyé láì kọ́lá ìrùgbọ́ ẹlòmíì lè jẹ́ wọ́n lè fẹ́ jẹ́ láì fi lọ́dọ̀ ẹlòmíì o bí ẹ tó ti pé ìrùgbọ́ tó ní bóyá ló twenty lọ twenty yẹn wá ní ọwọ́ àdúgbò báyìí ẹgbẹ́ bíi ní kẹlẹ́ wá wá ló wá rí ké ẹ àlùsílẹ̀ wọ́n lè wá nínú gbóyè kọrí náà yìí fún ti dé ọ̀lá ìbọ̀lọ̀ ṣe darí nígbà wọn kún pé rúbọ wá lọ́wọ́ ní ẹgbẹ́ ìwé ni wọ́n á gbé káàkiri láti sọ olùsílẹ̀ láìláha ìlànà bí sèkú yá sẹ́lómi ìlànà dé gbogbo kìíní agbára sàkí ìfẹ́ rárá kò dáa o àwọn obìnrin lọ ga wọn láyà ti dá tí wọn wí pé wọn lá ní sàón mí ní sàín àṣà àníyànkó nàkọ ìrọ́n mí nìkọ́l kóbìnrin má ti máa fọdùnrin sí awẹ́wà wọn má fẹ́ra wọn sàwádà o wọn fi kó tó fẹ́ gbé wọn tẹ̀sí máa lórí jùlọ lọ́dọọdọ ẹ ò fi wáyé sùn kọ́ra ẹnka gàáyìn káwọn sasala sọ ń parẹ èmi kọra láti yámẹ tó ti máa wá ìrẹ Ọlọ́run àwọn wà lórí ìjọba ń jọ ni wọn bá ti dé sọ pé sọwọ́ àforíjì Ọlọ́run sọ. sábì yóò tún sọ fún abẹ sọhábì típò rẹ ga yóò tún sọ fún sábì yìí pé kó ṣe kí ẹni tó tún lóore tí ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn sáàbí wọ́n yẹn tún káàdì àwọn sọ̀tàlá ti ń júwe fọ́ láì fi dẹ̀mẹ́ lára ká àbá ẹ̀tẹ́ ti ṣe rí o nígbà tẹ́sẹ̀ wo sọ̀tàn funfun yẹn ń bẹ níbẹ̀ báyìí fẹ́yìn orí tí o tún fi tẹ́lẹ̀ hàn lọ. àgọ́ rẹ̀ nìyí ọ̀wọ́ wọ́n kọ́ sọ nípa alágbọ̀ yìí ti rí wọ́n yẹ kó gbó ní lọ́dọ̀ ẹ wọ sọ tó aṣọ aṣọ kìrùkù kẹlá ìní ọjọ wọn ni o à wọn bá ti bẹ́ẹ̀ làwọn ènìyàn bá dé lóòótọ́ wọn dé àkàwọn ọmọ rúwò à ń sọ yìí wọn ni àyè náà mímí ni ẹ. máa ń ṣe dáadáa sí ìyá rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ kan sọ sálá ń sọ

mélòó mélòó ń tí ara ẹlú kúrúkú báyìí táwọn òfin eléyìí wò èyí ẹwẹ ẹgbẹ́ tó bá rí sí ń bọ̀ báyìí wọ́n sọ̀rọ̀ kò ní gbà ẹgbẹ́ àpò lájà ọyọ lẹ́bí báyìí kí ni wá. lọ́wọ́ àkùsàmọ̀ àlọ́lọ́ọ̀hí láàbàbọ̀ wọ́n máa sọ fọlọ́run pé ọlọ́run mú ọfẹ́ kó sí ni ọlọ́run ò ní fẹ́ kọ́ ọlọ́run ò gbòòsì ọlọ́run ebi lọ bá ọwọ àdìdì ẹni ọdẹ rẹ báyìí orí etí bọ ọsẹ ẹni ìdí bọ ìkíni wa. gbogbo ara fi ẹsẹ ẹyẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa o nígbà tá a fi kékeré wọn tẹ ìdẹrù bàwá dáadáa Ọlọ́run yà á tẹ ìlú ìrírí. ẹbí ọkọ rí jẹ̀bú ọkọ rí jẹ̀bú ọkàn rẹ nìkan tí ó gbẹkulé mọ́ báyìí ni tọ́ bá ti fi rẹ́rìn báyìí <laughs> ẹnu rẹ̀ wọ̀ ni. ọ̀dẹ̀ mi dẹ́rù bà wá gbogbo àdàdé abẹ́rù pé ah mo má fi yẹyẹ o ni àdúgbò wá bà wá ẹ̀wọ̀n báwọn lórí àrùn gbogbo àwọn oríṣiríṣi kẹ̀kẹ́ bẹ́ẹ̀ nínú àwọn gbà kékeré yẹn ah yóò mọ́ wíyé wí ni ọ̀rọ̀ ló fẹ́ àgbàlagbà ló mọ́ báyìí kẹ́kọ̀ọ́ tó ẹ mọ̀ ní àwọn ẹ̀kọ́ tó di pé a kò mẹ́ torí bẹ́ẹ̀ náà bá ti rẹ̀ ń tàdé òun kan ọkà dé sí kí n lè fi tọ́ka gbogbo kìnìyàn fún yín ẹni wọn bá ní àwọn islam muslim yìí lọ́wọ́ ìyẹn citadel kò ní èyí tó jó ní kéwù àdúrà là máa ń ti tàbá rẹ̀ ń tàdé òun kan wọ́n kẹ̀dí pa àkọlé rẹ̀ kí ní oṣù bẹ́ẹ̀ ló jẹ́ ń bá oṣù dùá òmò rán àmọ́kùtàlà àdúrà téèyàn ó ṣe téèyàn bá rẹ̀ ń sí àlùbákan alihamudulilayi. ẹjẹ gàwé alẹ́rì àfààní mímọ bùtàlá kàbíyì وفضلني على كثير ممن خلق تفضيلا àdúrà yẹn ni kẹ́ rọ́jà àwọn tí a ti ń gba ọ̀rọ̀ lẹ́sìn. àdúrà tó sì yẹn títẹ̀ tó fi bu ẹ̀rù wọ́n fi ẹ̀gbẹ́ ọyẹ kó tún sí náà láàrú ó tún sí náà lára kó tún rí ẹni sálọ àtẹ mo ní fi ọbẹ̀ náà kì í ti kọ́ ọ̀sẹ̀ ọ̀nà iṣẹ́ ìdí ẹ̀rín àdúrà tó tún fi ṣe kéde o ó fi gbà láàdá ó rí pé túmọ̀ rẹ̀ sì kì í tó sọ pé alihamudulilayi lẹ́bi hafaani ha mímọ́ kìtàlá kàbí ọ̀pẹ́ ní fọlọ́ ó yẹ kó jẹ́ kí n gbádùn níbi ohun tó fi tẹ́wọ̀n. ó lè ṣe bẹ́ẹ̀ fẹ́mi lẹ́wọ̀n. ó kàn lè gbé mi gbádùn sí i. ọ̀fà bọ́lá ni ó ti fún mi lájú lọ. mi mọ̀ kọ́lá kọ́ níbi ẹni tọ́lọ́ wọn bá dá sẹ́kù fún ìlà nígbọ́lá. ìṣúná o ìṣẹ́jú gbọ́dọ̀ ṣe kí ni ohun tó tún lọ sí ẹlọ́run pẹ̀lẹ́rìn rẹ̀ àtàwàdà ìmọ̀ àforíjúlẹ̀ rẹ̀ àdúrà tó ẹ̀rí. oníbàbò tó kù dẹ́ ojú ọ̀nà kan tún nì tí ẹ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká máa farabalẹ̀ bí alámọ̀rí ẹ máa farabalẹ̀ wọ́n tètè máa yára sí nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ bá farabalẹ̀ wọ́n ní bí ẹ bá tẹ́jú èèyàn sì kíni o yóò rí mú. orí حدثنا بشر بن محمد. حدثنا بشر بن محمد قال أخبرنا عبد الله قال أخبرنا سعد بن سعيد الأنصاري الزهري عن رجل من بلع قال أتيت أتيت رسول الله صلى الله عليه وسلم مع أبي فنادى أبي دوني قال فقلت لأبي ما قال لك قال إذا أردت أمرا فعليك بالتؤدة السامية يريد الله منه المخرج حتى يجعل الله لك مخرجا قال حدث عن بشير بشير بن محمد قصي بعد صلاته قال عبد الله أمره أخواني رويت سعد بن سعيد سعد بن سعيد هم قالوا دوا حلالا بحديثه سعد بن سعيد الأنصاري صدوق طلوت لن يهلكن sẹ̀yẹ̀ òṣèlú tó bá há kì í há dáadáa. òun náà wà lóyún ẹni tí ó yí umaru sí kíni ọ sí amúrú ntọ́bọ̀rọ̀ jẹ́ gbogbo ọjọ́ tó àìsàn ní adébù tá a fẹ́ kà. wọ́n yọ wá látọ̀dọ̀ látọ̀dọ̀ arákùnrin kan. mí kíni ọ mí ń balẹ̀ wọ́n ní wọn bó ti sọ ọlọ́run sọ́lọ́ra sọ́lá pẹ̀lú bàbá rẹ̀ ọ̀nẹ́jà abìdú ni ọ̀nìnẹ́jà ọwọ́ abá bàbá mi sọ̀rọ̀ yàtọ̀ sí mi kọ́ọ̀lù àfọ̀kúntù rẹ̀ àbí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n ń pè ní ọ̀nẹ́jà àbí sẹ́wọ̀n kí ọ̀dà àbí dábàá fi pààyàn láti dáadáa àbáṣe sàrà nítorí pé nẹ́jọ́ àmì nà ṣàìtàn ní àfúnà lẹ́dínà àdọ̀rọ̀. ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀dọ̀ àṣetán lè ti máa wá kò fi lè jẹ́ tí wọ́n kàn fún nígbà lóde wa náà ẹ̀kọ́ tí sọ ń kọ́ wa ike tẹ̀lá jẹ́ mẹ́ta ẹni méjì ọ̀gbọ̀dọ̀ dá sọ̀rọ̀ láì ní sọ fún ẹnì kẹta àyàfi tí yóò gbà yọ̀ǹda tí yóò fàyín náà yóò sínú kúrò máa tó wà bàálẹ̀ ló jẹ́ ajá tó ẹ̀kọ́ gan ni àwọn sọ̀tàn láti kọ́ wa bà. lórí eléyìí máa ń dán tàálẹ̀ àwọn pípò lọ́fọ́ tí wọ́n á torí sí nàìjíríà sí. mẹ́ta ni wá ẹ̀yìn méjì wá ń dá bọ̀rọ̀. lẹ́sẹ̀ ní kúrò ń ẹ̀kọ́ فعليك بالتبدع ọdọwọ rẹ o kó o máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ má kẹjú sí nǹkan o ẹlòmíràn lè lọ kẹjú níyàwó tiẹ yọwọ á là láti lànà tí nǹkan ọba sì tó àsìkò ẹ̀ tọ́ba lọ sí wàá padà bàbá màkà ẹ̀ náà tọ̀gẹ́ mọ́ ń tà á jẹ́ra kọ́bílẹ̀ àwa nìyí ọ̀hún fi bá bí kẹrin mẹ́rin nígbà tó bá fi ebi pa obìnrin dáadáa èèyàn máa sọ ẹ gbọ́ àfa ẹ yọ̀ dànù bẹ́ẹ̀ ló ń lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ báyọ̀ yà ní ọkọ̀ náà kò sí jíjẹ kò sí mímu àfi síbí nǹkan yọ̀ kẹ́yìn rẹ̀ gbogbo nǹkan tí ọba ti sásìkò rẹ̀ tí ọba ti pẹ̀lẹ́ lórí gbogbo àlámọ̀ rí ọba lọ gbé gbogbo kíní lọ gbé gbogbo jẹlẹ kẹrẹ tó ti di àmàlà ìṣù àmàlà lálá tó ló ń fi èèyàn pò fún un wọ́n ní kíní ìgbóná ọlẹ́kọ̀ọ́ ìgbóná yọ̀ ọ̀fẹ́ tu ọ̀ọ́dà ẹ́ àkùnrin ó sì bò èyí tó yẹ pé bá bá tutù ó súnmọ́ kó máa tẹ́ mú gẹ́ ó sì máa tẹ́ mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníkẹ́yìn kíkẹ́jú yìí náà láti fi yẹjú mu táyẹ̀ jẹ́ ẹ́ ó sì kẹ́mu tó ń wá níbi ìsúkọ́ ọ̀kẹ́ níbi ìwúrà wọ́n sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o gbogbo tó bá ṣe yóò dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí wọ́n fẹ́ yà wò ṣùgbọ́n o ní ìgbọ́kẹ̀lé tí wọ́n náà máa rí ọ̀nà bíi kú láti máa jẹ ìwọ́n à ọlọ́run ló fi àwọn kàkà yìí ẹjẹ́ ó sílẹ̀ ọmọ bí wọn bàbá rẹ̀ tó wọ́n sọ pé lọ́ọ́ dálẹ̀ lọ́ọ́ dálẹ̀ wọ́n sì dálẹ̀ tó tán wọ́n ní àwọn akẹ́ ẹ̀kú méjì àti kí ni tí wọ́n bá balẹ̀ kí ó ti ó lè fi àwọn ilẹ̀ rẹ̀ nínú ìjà lójú kí ó wọ̀ ọkẹ́ fún yẹn wá lápẹ̀rẹ̀ nínú nǹkan tí ń sábà ń fòrò ẹnu ní ìdí òjò ẹ̀ka ìṣẹ́jọ́ ti ẹ̀ ń kọ́ mọ́ lẹ́yìn dáadáa ọkọ mọ̀ gẹ́ ọ àní pípé ní ẹ̀sìn láti sábà wọlé pé ó gbómi wálé. ọ̀rẹ́ ẹ̀ nígbà dáa fi mu lọ́ jèlò láti jèlò ní àwọn ti fẹ́ ká máa gbómi wálé. láì ní sẹ́kẹ̀kẹ́ yàrá mi yàrá bò. ewu ka ọ̀pọ̀lọpọ̀ ti ṣe bẹ́ẹ̀ nítorí pé kódà o ò ní sọ́kàn olóòkè báyìí títí di ìgbà sọ̀rọ̀ yìí. ẹ lọ́kà lọ ní ọgbà ọ̀gá ó bẹ̀ ó lọ́ra tó lọ lọ́rọ̀ nígbà tí ìyá tó yà ọ sá lọ yìí. kàbátàkàtà àdúgbò májèlé dàpọ̀ àdúgbò àkọ́wá là ń bàjẹ́. ẹ̀fẹ̀ bọ́ba ti fẹ́ wọn tó ló sì gbádùn wọn tó ni. ọba fẹ́ gbádùn ojú ìjọ àwọn tó kọ́kọ́ bọ̀ ládùúgbò wọn nìyẹn ọlọ́run tó ṣàkóso àwọn adájọ́ wọn kó mi jọ̀ wá fẹ́ gbádùn tó ẹ̀ wọ́n ní ọmọ tọ́pọ̀ òun ni ọkọ̀ rẹ̀ ìyàwó tọ́pọ̀ náà ni ó fi kí ni ó ní ọgbọ̀n kan ẹ̀rẹ̀ ni ó gbóúnjẹ lẹ̀ lásùtì àtàlẹ̀ wọn lọ́wọ́ máa ń jẹ pàtàkì ká ẹ̀ wọ́n ti kẹ́kẹ́ wá wá lílí ẹ̀yìn ní àwọn ìyá á ní gbowó ní o. àwọn mi ṣe bẹ́ẹ̀ láàrin wa títí dòde wọn ní tọ́ka kankan rárá lálà sí yìí ni nǹkan ń fa níbi rẹ náà gbogbo ọ̀gá tẹ̀sí ẹ̀jọ́ náà ni títí kìí ṣe náà sọ̀rọ̀ lọ́wọ́ yìí. wọ́n bá bẹ̀rẹ̀ ní sùúrù wọn ni wọ́n máa ń bí wọ́n máa ń fẹ́yàwó ṣáájú ẹ̀ ní wọn ò lè bíjú nílọ. wọ́n lè bá bẹ̀rẹ̀ ní sùúrù lọ níyàwó jẹ́ wọ́n lè fẹ́ méjì. wọ́n fẹ́ kẹ́ lọ́sẹ̀ yìí bọ̀ oṣù oṣù tí mo ra ẹni mọ́ wọ́n fẹ́ ṣe kejì lóṣù kẹta oṣù karùn-ún wọ́n fẹ́ kẹ́ lóṣù kẹta oṣù kejì lóṣù karùn-ún tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí bèjì bèjì ni. nígbà tó lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ àti àtúwádàá wọn lábáyé àwọn ọmọ tẹ̀rí kúkú tẹ̀ka. wọ́n bá tún wọn gba àwọn méjì rẹ̀ yìí tó tún ti bí láti bí ọdún kí wọ́n tún gba wọn pàpọ̀ rẹ̀ ó lè tó gbogbo kíní ẹ ó ní ìdí kíní ẹ ní sùúrù gẹ. ẹlòmíọ́ máa wá agbá alágbó ti sẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀rọ ti ṣe kíní báyìí àtà ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká kí lọ́ọ́ kẹ́rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ sòtò níbẹ̀ ọlọ́sọ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ tó bá gbèrò àlámọ̀rí kẹfà àlékàbí tó dà mákẹ́ lọ́ọ́rọ́ nù ẹlẹ́bí ọ̀kẹ́ lẹ̀ ọ̀rọ̀ ju bísíǹsì kan láì wáyé gbogbo owó rẹ̀ ọ̀kẹ́ pààrọ̀ ni. owó tó ní èyí tó dáa jù ní pé kí èrè máa wọ̀ kéré máa wọ̀ ọ̀rọ̀ ajá náà báyìí bọ́jà ò ṣe yá ni ọ̀wádìí lọ́dọ̀ àwọn tó ń ṣe bísíǹsì yẹn bọ́jà ò ṣe yá nìyẹn tọ́ba ní pé náà fowó ó sì ti ní bùkátà rẹ̀ pẹ̀lẹ́ owó ọmọ sùkúù owó kéré owó gbá àpá òun ti parẹ́ nìyẹn olówó lọ́wọ́ kò sí ní bùkátà ẹ̀yin mọ̀ nípa bísíǹsì ìwo lówó lè ra wọlé lójoojúmọ́ sí ìyóò tẹ̀mọ́ àti kódà béèrè ọ̀pọ̀ ọ̀farabalẹ̀ ọkẹ́ ọ̀rọ̀ ju kẹ̀sùn wọ́n ti tẹ́ báyìí ń bẹ ọ̀hún pàtẹ báyìí bí ó ti sàdé mi wọ́n lọ́ padà fún àwọn ẹlòmíì ni wọ́n lọ bí lóṣù sínú oṣù. ẹlòmíì ọlọ́ọ̀dá mẹ́sùn rẹ̀ kó lè lọ́ọ́ sùn rẹ̀ lókùn lọ́rùn. sẹ́nì kẹrin ọ̀hún ìyẹn ní ìfarabalẹ̀ gidi gan ẹni ẹ ló ti dákun rẹ bẹ lórí àyè ìfarabalẹ̀ lórí àlámọ̀ ìtọ́kẹ̀ lọ́rọ́ lò. hátà yóò rí ẹka lọ́hùn mí ní olùmọ̀ ọ̀rọ̀jà tọ́lọ̀ wọn fi kọ́ ọlọ́ní àbáyọ. ọ̀wọ́ adi lọ́sùn ọ̀wọ́ adi lọ́sùn ẹ̀gbọ́n kìíní ìṣẹ́ni ọ̀rọ̀ yàwó yẹn náà nídìí o. wádìí o ti ṣe ṣe kọ́rọ̀ o ti jíròrò nígbà àwọn ọwà tẹ́lẹ̀ lọ́rọ̀ gbèsè ayé ọwà kúndì ẹ̀rẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀sìn ṣùgbọ́n kùdà fáwọn ọmọdé lè lọ kéwú afárá yìí lọ fẹ́ lọ kéwú sáà rò dáadáa o bí ìrora fẹ́ lọ kéwú lọ́dọ̀ yóò ti sùúrù nínú wọn ní o ṣùgbọ́n tó wà ń bẹ lọ́dọ̀ wọn ọkẹ lọrọ lu onírú kùlù náà tó ti wà káfà fi lé pé ni. bá tó kọ pé bí ó lè kúrú dáadáa àfa mi ń bẹ̀rẹ̀ fáwọn ọmọ bí ó máa ń fi ìmọ̀ rẹ̀ ṣe nínú tí bínú ìbẹ̀rẹ̀ ọba lọ. hasa yaj'al Allahu laka makhraja tọ́lọ̀ ń sọ ọlọ́mọ àbáyọ. يا ليت سعيد أبي سعد بن سعيد الأنصاري tó ń jọ́ lódodo tó ṣe yí pé àwọn ahádé ó dáadáa àdébí àbá tí àbá gba ọmọ gidigidi gan ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ wọn ò yé má mú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé wa lórí àdébí yẹn wọn lábàá rí i pé ìlànà táwọn sọ̀sọ́lá ń tọ́ wa sí òun ni pé kíyàn yiri ọ̀wọ̀rọ̀ wò dáadáa ìtafẹ́sẹ̀. owó ti ké kékeré yẹn tí wọ́n bá ti sọ pé ọ̀nì ọ̀tún ni wàá rí wọn sọ ọ̀nì ni wàá rí wọn sọ iwájú ni wàá rí wọn sọ ẹ̀yìn ni wàá rí wọn sọ ìbọn kẹlọ ònlọ́ọ̀rọ̀jọ́ ọlọ́gbàgbèsè ọgbàdí ti palẹ̀ mọ́ sí gbogbo ó ti tí ó ti gúnrégé dáadáa ọkọ̀ pé wọ́n wọ́n bá sọ pé àdéhìí ọlọ́fẹ́ ṣe bísíǹsì kan ẹ pé ṣé ẹ bá tó lọ́wọ́ bọ́sí fánú àwọn àwọn bàbá ẹlẹ́ja tí wọ́n rẹ̀ sí dákọ̀ ó sì fi pọ̀ yẹn dákọ̀ wọ́n lè máa ní kíní kẹ́ tí wọ́n máa pe ìbò ni wọ́n bá béèrè wọ́n lẹ́nu wọ́n fẹ́ máa tẹja báyìí ni wọ́n bá ní ṣé báyìí ṣé báyìí lọ́ọ́ bá ń wọlé bí gbogbo wọ́n bá ní kíní báyìí ṣé báyìí wá ni lọ́ọ́ bá ń ah, wọlé òun ó ti palẹ̀ mọ́ dáadáa lẹ́yìn ẹni pé wọ́n dá ìwòye padà wọ́n wá jíròrò láti lọ kọ́rọ́ rẹ nìkan níbi àlámọ̀rí kọ́ bá já wá lójú ẹ̀sùn rẹ̀ lọ́sẹ̀lẹ̀ nìlú àwọn gbájúẹ̀ tí wọ́n gbowó lọ́wọ́ yìí àmì ìyọ́ kẹfà dáwó sọ́dọ̀ wọn tí ẹ̀ka ti dáwó ìyọ́ kẹfà yìí báyìí ni ẹ̀rẹ́ kẹ sokudogo di kálukú bá ń kárí lọ kó jáde nílé nígbà tí ó ti báyìí gbogbo ẹ̀ ẹ̀rí lẹ́yìn náà nìyí pé kó tó di pé yóò gbégbé sẹ́ ọkọ̀ rò dáadáa kó tó mú sáàdì wá rò dáadáa hadithi mi tún ní lábẹ́ rẹ̀ wọ́n ní adil hasan bin amr. وعن الحسن بن عمرو البصري المنذر الطاوي محمد بن حنابية قال ليس بالحكيم ما لا يعشر بالمعروف ما لا يجد من معاشرته بدا حتى يجعل الله له فرجا أو مخرجا ها أني عن الحسن لا تدع حسن ابن عمري الفقيمي لا تدع منذر الثوري هذا محمد بن الحنافية ولا فايز ليس الحكيم في صجبه من لا يعاشر بالمعروف من لا يجد من معاشرته قدة ẹni tó ṣe pé kò lè bá àyàn sí dáadáa ẹni tó sì ṣe yí pé kò sí tàbí ṣùgbọ́n gbọ́dọ̀ bẹ̀ nìyẹn ṣe ó yẹ kó níyàwó náà gbé bọ́kùnrin yẹn wọ́n á ní ṣé rí kóbìnrin ó kì í máa sọ̀rọ̀ kọ́lẹ̀ yẹn gẹ́gẹ́ mo fẹ́ sì mí ò lè bómi pé lẹ́sọ̀ ṣáàtì ẹni yẹn sọ̀jọ̀ lọ. ẹni tó yẹ pé kò sí tàbí ti lọ gbọ́dọ̀ yẹn ti ọwọ́ á ní lè bá a ti lọ́dẹ̀ tó dáa. à èyí sọ̀jọ̀ gbọ́n nìyẹn wọ́n yẹ kó lè mọ̀ bó ṣe bá a lò obìnrin ti sọ̀rọ̀ bá lò lò náà sọ̀rọ̀ bá lò. ṣé ti ìsìn wa wo ni? òun lè yẹ fẹ́ sùn àbí ìmọ̀ àtàkùnkè ìmọ̀ àgbàgbé gbogbo gbà yìí. Bàbá rẹ̀ pé mo sì fi èsì jù gangan lóò mo èsì kankan nìyẹn. Mo gbàgbé yẹn gan lèmi ìfẹ́ máa gbọ́. Tàbí ọ̀dẹ má bínú àti ìfẹ́ gbọ́ gan nìyẹn. Ẹni yẹn ti hàṣẹ́ sọgbọ́n lè dáhùn abómi gbé náà àwa ni wò lè bómi ṣe ajá ti gbé ṣe hakim hata yaj'al Allahu lahu farajan aw makhrajan ọ̀sọ́gbọ́n tó lè dàbí kọ́ bẹ́ẹ̀ ni ẹ lò títí ọlọ́wọ́ bó fi ní sórí kíni o sórí ọ̀nà àbáyọ. wọ́n gba báwo hadith yẹn hadith yẹn ó ń tiẹ̀ lójú gbogbo alẹ́ lè fi dàrá ìmákẹ́ níbẹ̀ kọ́ má ti fi gbogbo àtìlẹ́yìn àfikún wájú rẹ̀ nígbẹ́ ẹ̀wọ̀n déyẹ̀ bá sọ pé gbogbo déyẹ̀ bá ti báyìí láàmú àbí ọ̀sẹ̀ nìkan tó sùn lọ́wọ́ ìgbé kiri jọ́mìnì náà lájọ́ ṣe ha kọ̀ǹpìlẹ̀ yẹn ti pọ̀ jù ẹ̀mí ò ṣe ní ọ̀rẹ́ bá fara ẹ̀mí ó ti pọ̀ jù kí n kí ni báyìí lọ sọ̀rọ̀ lórí ẹ̀ èmi ẹ máa ń ká wíńdò báyìí bó ṣe ká yìí tọ́ba nígbà tí yọ padà yọ lóòótọ́ ti dà bẹ́ẹ̀ kọ́ tí yọ padà yọ ó lè máa há tí mi ti jọba dìde lẹ́ẹ̀kan náà èmi ò ní láìkẹ́ ìyẹn bá tún mílẹ̀kùn wọ́n bá tún gbé kí ìyẹn máa mílẹ̀kùn bí mo bá wà á lẹ̀ ibi kọ́ dúkìá àti kínkínní báyìí àti ńlá ìgbẹ́ pátákẹ́ tọ̀kẹ́tọ̀kẹ́ tí ọba sì mú dára ó lé ogún bọ́ọ̀dù wọn ni hadith yẹn ó jẹ́ hadith tó tóbi nípa tó ti ní ojú òkúrọ̀ ìlú dára kí ara máa fi yẹn lẹ̀ orí kò sí bí aláìrí tọwọ́ padà yá lọ́wọ́ àwọn ọ̀gá ah, kíní báyìí kíní báyìí kọ́lá mórí kíní yẹn yẹn tà náà ló pè tẹ̀sán kí èsì rẹ̀ kíní ìbá ibi tó ẹ fẹ́ ọ̀kẹ́ tíyàwó yẹn ó fún yẹn náà ni pé kò sí ohun tó ń ṣe lọ́dọ̀ wọn ní ọ̀tẹ̀ wọn lọ́rùn gbogbo ẹ̀ náà ọ̀mọ̀ sí gbogbo ìgbà ọ̀mọ̀ sí bọ́ má wo àlọ́ yí àgbélé lu mo mà fẹ́ tún gbọ́kọ̀ mi mo fẹ́ bá wọn lo bàtà tí wọ́n tún lè dùn dáadáa. ṣàkóso mi ọmọ àwọn àfà yìí náà ti fẹ́ le ẹ ti fẹ́ le. wà hàn sí àdéhìí ti ń sẹ́yìn lójú kòkòrò pé ká bára ṣe dáadáa tọ́jú àwọn iṣẹ́ tó ṣe yípe tẹ́jìlẹ̀ bẹ̀lẹ̀ ọ̀sọ̀lá ha tọrọ ọ̀hún àjẹkù rédé àtúnṣe àánú máa wà títí tí ì bá wà fún yẹn. ẹnu ọ̀nà àbáwọn níbi ìdá tó wọlé sí báàbù mọ̀nì hàtà zòfọ́ọ̀kọ́ àwùtọ́rì ìkọ̀. ojú ọ̀nà ti ń sọ nípa. ẹni tó tọ̀yàn sọ́nà mo kàn gbà lérò nìyẹn tó tọ̀yàn sọ́nà pé ọ̀nà ibi tọ́tọ̀ sí bóyá kọjú lẹ́nu yẹn abẹ́niyàn sì nà ọmọdé tó. yẹn. wọ́n ní haddathana muhammad bin salam. حدثنا محمد بن سلام قال حدثنا البزاري قال حدثنا القنان بن عبد الله عن عبد الرحمن بن عوفية عن البراء بن عازب النبي صلى الله عليه وسلم قال من منح منحة أو حج زقاقا أو كل طريقا كان له عدل حساب نسبة حساب يعني حدثنا محمد بن سلام محمد بن سلام حدثنا قصي بن صريفوا قل الفزاري ينوي بن صريفوا عوني قنان آه، بن عبد الله على عبد الرحمن بن عوسجة لا تود البراء بن عازب رضي الله تعالى عنه لا تود عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يقول من منح منيحة ẹni yóò tó bá fún ni lẹ́bùn tó ta ni lọ́rẹ ha ẹni tó bá fún ni lẹ́bùn tó ta ni lọ́rẹ màníhàì ó lè túmọ̀ kí èèyàn bú yàn ní ẹran láti fún wàrà rẹ̀ mọ́yàrá fún mi tàbí ẹran tó tún ní wàrà bí àwọn àgùntàn àbí wàrà ewúrẹ́ àlèfé ní mọ̀ ní hà ẹni tó bá káyọ̀ lọ́rẹ́ bẹ́ẹ̀ àwòhádà zùkọ́ọ̀kan àwòkọ́ látọ́rí ìtọ̀ àbọ̀dẹ̀ tọ́ka ọ̀nà fún yẹn káàní láwọn ẹ̀dínlọ́ àìsàn àti ẹni yẹn agbálada bíi pé. kọ́ sọ ẹrú kẹ̀dí ọmọlúwàbí ọmọ àgbàlagbà bí ẹni kọ́ sọ ẹrú kẹ̀dí ọmọlúwàbí. حديث مين لابي بابو هنا باكنا حدثنا محمد حدثنا محمد قال أخبرنا عبد الله بن رجاء قال أخبرنا عكرمة بن عمار عن أبي الزميل عن مالك بن مرثد عن أبي عن أبي عن أبي ذر يرفعه قال قال ثم قال بعد ذلك لا أعلمه لا أعلمه إلا رفعه قال إفرادك من ذلك في ذنب أخيك ولا قال وأمرك بالمعروف ونهيك عن المنكر عن المنكر وتبسمك نعم صدقه وتبسمك في وجه أخيك صدقه والإماطة كالحجر والشوك والشوك والشوك نعم والعزم عن طريق الناس لقى الصدقة وهدايتك الرجل رجل رجل وهدايتك الرجل في أرض الضالة قال حدثنا محمد محمد حسين أو قوي ريفوا قال عبد الله بن رجاء ينافوا عن روني عكرمة بن عمار ọlọ́run látọ̀dọ̀ àbí zemil látọ̀dọ̀ malik bin mountad àbí látọ̀dọ̀ àbí zar àbí zar wá gbé hadith yìí lọ bá ní sọ̀sọ́lán ọwọ́ asọ́lé ìgbà yẹn pé la a'lamuhu illa rafa'a mi rọrọ̀ yìí sì ń kẹ́kẹ́ jọ̀rọ̀ tá a lè lọ gbé bá anabi lọ. kí ni ọ̀rọ̀ náà wọ́n ifraguka min dalwika fi dalwi akhika sadaqa. ọ̀dà omi láti ibi lọ̀kọ̀lẹ̀ yìí máa ń gbé lọ́dọ̀ yìí lọ́dọ̀ yìí àwọn aláàtẹ̀yìn ó pè ní kíni lọ́kọ̀ wọ́n ń pè ní gbá nílọrin ìgbá lóró nìbàdàn tọ́lọ̀ mọ́ díẹ̀ ń sìn tó fọ́ wá dàbí láti bí lọ́kọ̀ lọ́kọ̀ ní ẹ̀yìn aláàtẹ̀yìn ó gbìn tì pé lọ́kọ̀ kọ́ ọ omi láti inú lọ́kọ̀ rẹ síbi lọ́kọ̀ ọmọ ìyá rẹ sọ́dàkọ̀ sàárà ni o dáníwò sì lè tuntun mọ́ fẹ́ẹ̀lì ńgbà mi garawa ọ̀dàmí láti bẹ̀ ibi garawa ọmọ ya re sàrà ni o bákan náà wà amruka bil ma'ruf ìpàṣẹ dáadáa rẹ̀ wọn náà yóò ká ánìlú mú nkàr ìkọ nípa ìbàjẹ́ rẹ̀ sọdà kọ sàrà ni o wọn dábàá kàfi músẹ́ rẹ tó o bá ti ọmọ ya o ká sí àfàjúrò ni kò sí bọ̀bọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ owó ni bọ̀bọ̀ bó ti rí ẹ tó ń bọ̀ báyìí ọmọ lónìí àdáwọ̀ tèmi ni irú àdáwọ̀ bú wo nìyẹn à ń sìn jẹ ni wọ́tàbọ̀ súnmù kẹfì wẹ́sì àfíì ẹ́ ìtújúká rẹ kọ́ rẹ́rìn músẹ́ lójú ọmọ ẹ̀yà rẹ bó ṣe rí yẹn ó dàbí òde ẹ̀sìn kankan náà sọ́dà kọ̀ sára ni wà ìmọ̀ ọ̀tọ́sùn kẹlẹ̀ hajarọ̀ gbígbó kúta tó lè ṣe sùtákò lọ́nà wọ ṣáùkà àti ẹ̀gún wàlà ázìmọ̀ àti egungun à ń tọrí kìnnẹ́sì kó lójú ọ̀nà àwọn èèyàn tọ́ ọ bá ti bẹ́ẹ̀ sọdà pọ sàrà ló máa jẹ fún ẹ wà ìdáyà tó ká rọjò la kó fi yẹn mọlẹ fi àrùntì dọ́ọ̀là níbi tí yẹn ti lè sọnù pé pé tọ́ bí lọ mórí tọ́ bòmí báyìí ọ̀bọ̀ síbi tó kù sí i sọdà pọ sàrà ni o sábàwò hadith yẹn ẹ mọ tó mọ ìyẹn tó jọ ọ̀nà yẹn òun lójú ọ̀nà tí ò sámi ń bẹ̀ tí yẹn fi mọ̀ pọ́n tẹ̀sí ọ̀hún borí láì ọ̀kẹ́ lọ kó sígbó kìnìún ni àwọn kẹ́ yà ẹ̀jẹ̀ ń tẹ̀yẹ̀ wọ́n yà ẹ̀jẹ̀ pápákà ẹ̀rí wọn gba báwo hadithi ama rí mi àlàyé àwọn ọsẹ tó ṣe wípé yẹn máa fi súnmọ́ lọ níyàn ọdẹ fi gba ládá lọ́jọ́ tó ṣe pé dúkìá ò ní wúlò àtọmọ ẹ jẹ́ ká tún fi eléyìí kún toró ní ìṣe wọn ni báàbù mọ̀nkẹ́mẹ́hà mọ̀nkẹ́mẹ́hà ojú ọ̀nà tí ń sọ nípa ẹni tí ọlọ́sìn afọ́jú lọ́nà àwọn ẹlòmíì ya ìka ọ ẹ ẹ mọ fi dẹ́ lọ ní bàbá ọgbà pọ̀pá ó débi kò tó fi kíní ní oúnjẹ ọjà bẹ́ẹ̀ ni ọyà jùlẹ. àwọn dáàrin títí báyìí òun kẹfù lẹnu fájú lẹ ọba lọ aláya ọ̀rẹ́ ńlá ni ọ̀rẹ́ tó tóbi gbáà ni àwọn èèyàn wù àbúrúkú fa ẹwọn gbà kí owó tó gbé lọ́wọ́ ńlọ sí ẹni yẹn. wọn ni hadathana ismail bin abi wais. hadathana ismail bin abi قال حدثني عبد الرحمن بن أبي الزناد عن عمرو بن أبي بن أبي عمرو عن إكرمة عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال لعن الله من قمها من قمها أعمى أنا حدثنا إسماعيل بن أبي أويس إسماعيل بن أبي أويس حدثنا فوسي بن سرايف وني حدثني عبد الرحمن بن أبي زناد عبد الرحمن بن أبي زناد ìyẹn náà sọ fún mi wá látọ̀dọ̀ amúrò bùnà àbí amúrin amú bùnà àbí amúrin wọ́n fi ẹ̀fẹ́ ìjọba ajé pa ẹnìkan tó fi lẹ́nu ìjọba yìí ìwé kọ́kọ́ ọba níbẹ̀ ló ti wọ̀ ẹ̀ burú rárá amúrò bùnà ẹ̀ wá sọ house bùnà house ẹ̀fẹ́ kọ́ nínú àwọn sọ̀hámà ọ̀nà àná látọ̀dọ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas lọ́jà lọ́wọ́ tààlà àdìgúnmọ́ wọn dájú òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àdìsẹ́lá onílẹ̀ àdìlọ́rù mọ̀nkẹ́mẹ́hà àmẹ́ àníṣẹ́bì ìgbéyìí rẹ̀ sànù ọlọ́run ọmọ ajé tiẹ̀ ní ìyówù tó sin afọ́jú lọ́nà ìgbéyìí rẹ̀ sànù ọlọ́run ọmọ ajé tó ń tọ̀ wọn nínú àwọn akẹ́ tó burú tó sì tó sì tó tó tó tó jẹ́sẹ́ tí ò dáa rárá òun ni kéèyàn bí ibi kó sì lọ sọ afọ́jú nù tó sìn lọ́nà àbí kó fà á lọ síbi tí ọ̀dà ọlọ́run dàkú sọ wa ń rúṣẹ́ ẹbú báyìí o ádò báyìí á fi àyè béèrè lẹ́sọ̀. wọ́n láwọn ọ̀gbọ́n bẹ́ẹ̀ ìwọ ọ̀gbọ́n wọ́n kọ́ bẹ́ẹ̀. Okay, I'll call you. Ìfi nàmbà wà ní. Wọ́n lẹ́yìn nàmbà tù. Wọ́n tún bẹ̀rẹ̀ mi. Yọ parí ìkọ́mọ̀ yẹn. Torí hadith tó wáyé pé ẹni tí ó bá pè ń kọ́ sálùwàlá kìí ṣe hadith àdéhùn tó sì tún lọ́rọ̀ nù ni ọlọ́wọ́ alam tó yóò sì kí ni o torí kẹ́ ẹ̀ sì bọ́ sínú irun ní ló ní ṣe. Thank onítúnṣe wọn yóò lu aláàkì sí sọm pẹ̀lú ẹjà náà bá onítúnṣe ọ̀dọ̀ bá gẹ̀ ti parí yóò ṣe kí ni o yóò fọ ẹsẹ̀ rẹ̀ náà lọ. ọ̀rẹ́ kejì ẹ̀rí ọyẹ kíkà borí nínú èyí tó bá borí nínú ẹ̀ lọ́yẹ káṣí ọ yàní àgbèdájọ́ lórí kíni ọ alùpùpù tó ayé tó ni mi ọ̀rọ̀ bó ti yé ń sìn mi mọ ọ̀rọ̀ na dáadáa torí mi mọ̀ ń pa gbogbo nǹkan tó ní ṣe ẹranko tó ti yé ń sìn tó bá borí ni ṣùgbọ́n nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ máa ń sọ ni pé èyí tó bá jẹ́ ẹrẹ ẹhẹnẹ lórí ilẹ̀ tọ́wọ́ wà ní omi ìdájọ́ kẹlẹ́ rà gbè fún ẹhẹnẹ sọ̀rọ̀ bó ti yé ń sìn sọ̀rọ̀ bóyá rírẹ̀ kìnìún òun ní omi ní ìsìn àní lọ pé nítorí ìbọjá náà ni sọ̀rọ̀ bó ti yé ń sìn sọ̀rọ̀ eléyàn ni ẹ̀jẹ̀ rẹ̀ kù kẹ́mẹ́rẹ́ pé àmọ́ bómi ni àbí ọ̀kẹ́ gbọ́dọ̀ ókè nípa rẹ̀ láì Musa alayhi salatu wa salam tí wọ́n bá sọ̀rọ̀ kó ṣe pé ọ̀rọ̀ wọn kò ní wọ́n sọ ṣùgbọ́n kò ní tètè yé nípa pé wọn kò dá wa mẹ títa kókó wà nínú ahun wọn sọni wọn ti bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala pé wà lọlọ ọkùdẹta lẹlẹsàrì kí Ọlọ́run mú kíni olólò ìtakókó tó wà ní ahun mi Ọlọ́run bá mi mú kúrò sọ wọn á ní pẹ̀lú ìtẹsí abáńgọtẹlẹ ipe sàáwò nígbà tí wọ́n fi gbé nàbí láì musa alayhi salatu salam tí wọ́n wà ní ọmọ kékeré tí wọ́n sì dáwò fún ní kékeré pé kó mú ẹyin kó mú wọ́n ní kó mú ẹyẹ náà ọwọ́ mú ẹyẹ náà ó fi sí ahun gbogbo àwọn kí ni àwọn ìsàlẹ̀ yìí àti náà ọlọ́wọ́ àlọ́ bọ́lọ́hún ti dá nàbí musa alayhi salatu salam nípa pé ọlọ́run ti wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú hikma lọ́dọ̀ rẹ̀ pé ànẹ́bí mi ò tún dìde nípasẹ̀ wọn. ọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n pé bóyá ògùn náà ló mú sẹ́nu làwọn ti lọ. wọ́n bá tẹ̀ ẹ̀jẹ̀ ògùn náà inú ìkẹtọ́ lọ́wọ́ ọba àlekara lè ṣe ni pé kọ́ di ògùn náà yẹn kí nǹkan kí ó sì má ti àhún ni. lẹ́nu tí ó bí ọlọ́run tó bá ti bẹ́ ọ̀nà nígbà táyà nàbí láì bọ̀rọ̀ yìí mú iná tó lè sùn àlè sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀ tí wọ́n dá ní sí ẹgbẹ́ ọlọ́run ní kó tutù tó tún fẹ́ dò tutù nǹkan ìfẹ́ ọlọ́run ti ní ká láàfin àbàbà. ọ̀rọ̀ bó ti sì ṣé ti ẹsẹ̀ wa mo gùn

yàní ìbùnùkì hàdà lẹ́yìn sàbìnàbí ọmọ rẹ ò kì í sànẹ́bí o lọ́ọ̀bì làgàlà tó kù nírọ̀ wọ́n dìgbà wọn bá tó dá ọkọ̀ àlẹ́bí sọ́lọ́ lọ́ọ̀ àdàlá nígbà tó bẹ́ẹ̀ ni ó lè gbá ó lè wọ hadith wá pé hadith yẹn ẹlẹ́ẹ̀kẹta ni pé obìnrin bá tóbìnrin lè lò kù sí ìjọsìn bá rẹ̀ gáàjì tàbí ọmọra tó lè lò kù sí ìjọsìn òní ní wá. mọ́sálà ni tó ti fáwọn olùmọ̀ wọ́n máa ń yára wọn nímọ̀ lórí ẹ̀ wọ́n máa ń yára wọn nímọ̀ lórí ẹ̀ sọ pé báyà tí tí ọ̀rá tó bá ti jáde pé orin lẹ̀ pé ìṣẹ́lẹ́mọ̀ nǹkan oṣù yẹn kò lè kó nira bá ṣùgbọ́n tí ọba ti kó nira bá kọ́ pa sí ọ̀rọ̀ táwọn olùmọ̀ máa ń sọ ni wọ́n máa ń sọ nípa àwẹ̀ rọmọdọ́nù àti nígbà dàmọ́ ni kéèyàn filẹ̀ Allahu ta'ala a'la wa a'lam tọ́lọ́ ṣẹlẹ̀ sí àwọn àyùsà ọ̀dọ̀ Allahu ta'ala anha tó wọ́n sì ìbànújẹ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bó ní jọ́sìn táwọn ti máa yàtọ̀ sí gbogbo àwọn táwọn ti jọ lọ táwọn jọ lọ ṣiṣẹ́ hajj tọ́wọ́n tó ṣiṣẹ́ ọlọ́run dẹ̀ sọ fún wọn jẹ́ ẹ̀rọ ẹ̀dẹ́ pé tọ́lọ́run ti kádàrà fún gbogbo ọmọbìnrin ádámù nìyẹn ìbànújẹ́ lórí ẹ̀ tọ́gbọ́n dáwà lálàájì ń ṣe ni kó o ti sùn mọ́ ọ̀fẹ́ ló ti sàn wá nínú wa ni wàhálà tọ́lẹ́yìn sáré sọ pé àhàdì sátòkì yìí sóhun ni ó dé wàá mọ́lẹ̀ ọ́ tẹ́ dídé mọ́lẹ̀ náà ní pípẹ́ ló máa máa tẹ̀lẹ̀ kò sí wàhálà lẹ́yìn ìgbà yẹn adẹ̀ ti sàn wá kùtọ́ báyà kò sí sẹ́ hajj dé òní dé ìmọ̀ tó Ah, irọ́ o amúrù wà lọ́dọ̀ amúrù bùnìlà á ọwà kọmọrù sí wà kọpa kọmọra o kọpa kọmọra o náà

láìláìlá. Okay. À ẹ sọ ni pé wọ́n ń ṣèrànù sọ́ra wọn lẹ́wọ̀n wọn pàkúpà. Wọ́n ti ẹ́ Ẹ wàá sọ fún ọgbọ́n ń ṣèrànù. Ẹ wo bí irú wọn èsì ìtẹ́jú lábẹ́ ìgbóná tí mo sọ nìyẹn o. Ẹlòmíì nìyí ádẹ́sì máa bí wọn mọ́ máa tó bí méjì mẹ́ta báyìí ara yọ kẹ́rẹ́ ló dìgbà ìmọ̀ máa ti mi fà ọmọkùnrin bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ òun sì ní yìí olóorun kẹ́mẹ́kẹ́mẹ́ ni tọ́ba ti wò sòsò tó wò pé báyà ọmọ tó kò sí mọ̀ fáwọn ọmọkùnrin ọ̀rọ̀ ló sì bẹ̀rẹ̀ wàhálà ni bẹ̀rẹ̀ wàhálà báyìí fáwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ní kíni sọ́dí ẹ̀ ń sìn ẹ̀ sàlàyé fún mi fáwọn ọmọ yẹn ń ṣe pàlàpàlà ń fẹ́ jẹ́ wọn mi ẹlòmíì nìyó lè já pé fídíò tẹlifíṣàn sọ́ra wọ àwọn ọmọ bí lọ́ọ́ ṣèrànà tí ọ̀yẹ́ fún wọn ṣe gbogbo eléyẹn náà wà mẹ́ ìwọ tó bá fẹ́ bí nílé nílé ibi tó kọ́ ọmọ sí ọmọ pé ìgbẹ̀yìn ìyàwó òun lé kéde ọ òun lọ́mọ ibi tó máa kọ́ ọmọ sí ibi tíyàwó wà gbọ́dọ̀ wà òṣùgbọ́n pé ọkẹ́ wa lọ sí yàrá kẹyìn náà wọ́gà ẹ̀ẹ́dẹ́gẹ́ nígbà bí wọn kẹ́ tó bí five bí four táwọn ọmọ ti dàgbà tí wọ́n ní ọkàn wọn wọn lọmọ kẹ ké jáde ńdọkàn pé wọn ń já ní ẹgbà wọn ẹgbà wọn àárẹ lọ pé kìí sì já o. náà bóyá ah tó yẹ fẹ́ wò kéèyàn lọ fẹ́yìn ẹlòmíì tí ọ̀yẹ́ sẹ́wọ̀n láti lọ kí ọ̀lẹ́yìn ọ̀sìn. Ewúrẹ́ ẹ bẹ́ẹ̀ gbogbo wọn ni wọn kò sí ṣá. yes yes ṣá ni gbogbo ṣùgbọ́n ká jọ wọn ti di wọn dáadáa. Ah. ẹ Thank you. àyọ̀ ẹ̀hẹ́ ṣé kú ókè ẹ tètè lọ sí ẹ láti fi lọ́sẹ̀ bàbá yẹn ẹbẹ nìyẹn lè fi orí yóò tóbi rárá yóò tóbi rárá àǹfààní rẹ máa kọ alára rẹ ọmọ bá tẹ. àní wọn ní mọ́tò yẹn ń pariwo ẹ lọ sí. Ah tí yẹn bá ṣe kó yẹn ni òfin àbá ti níbi tí ó lọ ọ̀rẹ́ ní. ó jẹ́ ọ̀rẹ́ ní. tí yẹn máa ń lẹ̀ ṣe. ó jẹ́ sọ̀rọ̀ ẹ̀kẹ́ tó wẹ́lẹ̀ pàpà jùlọ owó bá pọ̀ lọ́jọ́ bá pọ̀ tó wà láti. ẹ ti gbé lò wọ́n bá sọ yẹn kọjá ẹ̀ ọ̀sẹ̀ máa sọ yìí tọ́jú owó báyìí sọ̀rọ̀ ní wàhálà rẹ̀ ọ̀sẹ̀ máa sọ yìí tọ́jú owó báyìí sọ̀rọ̀ ní wàhálà rẹ̀.